وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أخبركم الله سبحانه وتعالى ọlọ́run tí ó kádàrá kí adé wa yìí kó kù. ọlọ́run tó ní kí kádàrá adé wa yìí kó kù. nílùú gẹ́gẹ́ bí a ti ṣètò rẹ̀. kí ni ọkọ̀ kan lọ sí. ọ̀dọ̀ àwọn dàkàbírù wa àbí ká pè wọ́n ní dàkàbírọ̀sù iye òdarí arúgbẹ́. وعلى رأسه فضيلة الشيخ الدكتور عثمان إدريس الشيخوني حفظه الله ورعاه abẹ́lé máa rí kákó yẹrẹ pẹpẹ jọ lẹ́nu kele lẹ́nu kejì. àyàdúkẹ́ ni wọ́n kò yí pé ẹni dáadáa lè dọ́kítọ̀ àlùkò nìkiri. àwọn aráàlú rí lẹ́nu yìí nínú ọ̀rọ̀ tiwọn àwọn òdìkò nídìí káfẹ́ sàdó àfẹnirí wọn òun kẹ́sì sàdó àfọrẹ́ ọ̀kẹ́ náà ọmọ ìyá alábẹ́kù tágbàdá ń bọ̀ nísìn ó ní bọ̀dọ̀ alọ́wọ́ náà lọ àkúrẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ alọ́tọ́dọ̀ dr lukman ìjírí. a ẹni dáadáa ni wọn. àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní gbogbo àti gbogbo àsìkò. ọlọ́wọ́ bá ti ní kí àwọn dókítà wa tí wọ́n máa ń tẹ́kù lórílẹ̀ ayé ọlọ́dà kọ́mọ́jú kẹ́ máa padà sí i mo kí gbogbo àwa tí a wà pẹ̀lú wọn títò yìí fi jọ nítorí àlùwàkìlì ní wàkìlì olùmọ̀tòọ̀tà àbáwá hanel tí wọ́n bá gbọ́ fáwọn ọ̀tà àti tààrífù àwọn oníṣẹ̀kẹ́sùn tẹ̀sán àwọn tó kọ̀ wáyé ìmọ̀ wọn sá làwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn tí o gba ọ̀gá tó ẹ̀fẹ́ àfẹ́ lè rí túmọ̀ ń bẹ pẹ̀lú ohun tí ń bẹ pẹ̀lú àwọn afáwọn àti ọwọ́ àǹkárẹ̀ àwọn kan máa lè ti àwọn ṣíkù alẹ́ lẹ́sẹ̀ rẹ̀. gbogbo alẹ́ lápapọ̀ la kí lọ́kùnrin wa ló dẹ̀ wá pé asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh. ẹ̀rí ìjókòó tí mo bára mi yìí. wọn lọ́rọ̀ fẹ́ dàbí ọ̀rọ̀ ọ̀kẹ́ náà wà fà wá nígbà wọn para wọn láàrin àwọn ẹni tí wọ́n jẹ́ èèyàn pàtàkì tí wọ́n jí olùwọ̀ ìgbà táwọn afá wa ń kéwú fún wa nílé kéwú jọyọ à ń ké sí àgbà wọn pè nílẹ̀ wọn bí gòlùkẹ́lì ìdá èdè lárúbáwá lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ni. a tẹ̀ láàbà tó ṣe síra yẹn ìyẹn kẹsàn-án afa jawo lọ ẹwọ kọfí sọlọtari lọdẹwò tẹsílẹ tẹsẹ wọn mọtẹsílẹ nínú àwọn mọtẹsílẹ làbá wa àtọrọ ní fíkra onírúurú tó ẹgbẹ kò ṣe déédéé àkídà àwọn àlùsùnà wọn ìjọba rà pápá jùlọ àwọn tó ní í ṣe pẹ̀lú olóyàtìláàdì tàbára kan tẹ àyàlá lèlè mọ́kùnrin ní ìyá ọmọ ìfẹyà rẹ lílí táwọn onígbàgbọ́ olóòtú tẹsí máa rí Ọlọ́run níjọ gbẹdà ìfẹyà rẹ lálẹ́ ìjẹnà fún bá káyà débẹ̀ ìwòjú ìyá ọmọ ìdènà zero ìlà rọbì àná zero lónìí kí ni wọn tún fẹ́ lẹ́yìn bá wà lójẹ náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ayé aláwọ lẹ́yìn pé àwọn ojú ti àtúntò ń ojú yàrá máa wẹ lẹdà rẹ ṣùgbọ́n kó o fi lè ṣàtàkó ru'yatullahi tabaraka wa ta'ala allati taqa'u lil mu'minin yóò ṣẹlẹ̀ báwọn nígbà tó lórí jọ́mi náà kẹ̀yàmọ̀ láti lè tako ẹ̀wọ̀n ẹ̀ tó gbà wí. táwọn afáfi máa ń pàkíyèsí pé téèyàn bá lóun gbádùn kátó kóra ní pẹ̀lú èdè lárúbáwá náà máa ń ká gbé lára àwọn dókítà wa ọ̀kẹ́ nú ẹ̀ nìyẹn mo rẹ nígbà táwọn sọ̀rọ̀ síbi sọ̀rọ̀ nígbàdàn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ti nẹ́tíwàkì nígbàdàn dì lò. náà fígbà lápá ni àwọn dókítà wa wọ́n wọ́n jí ìdò ń bẹ̀ púpọ̀ jù àwọn dókítà lukman kọ́lọ́kọ́ bá ní sọ̀rọ̀. níjọ́ yẹn wọ́n tún sàlàyé pé ká má gbàgbé pé bí ẹ bá kó àwọn kìíní ìdójú yẹn wọ́n padà ti dín àdì òun gbájú ohun máa ga dọ̀kẹ́ lè kàṣà nítorí pé ó máa mú àwọn àlọ́rùn ìgbàlá níyà wa. àbáwọn àhájì anáhàwíjà fún wọn máa gbé jáde wọn bá òun kọ wọn gbọ́dọ̀ ṣọ́ra fún àlẹ́tìzá yọ wà lórí ọ̀kan lórí làpẹrẹ àyà tààrọ wáyà. nítorí yẹn wá wálé ìjà wọn nígbà tá a fa àgbà yìí tí wọn bára wọn láàrin àwọn olùmọ̀tọ́ pọ̀ ìbílẹ̀ ti bára mi bí ilé kẹ̀kẹ́ tí wọ́n á pè mí pé kí wọ́n láti sẹ́yìn wọ́n á sàkúrẹ́ ájílẹ̀ wọ́n á tẹ̀lé kàkàdà àgbà pẹ̀lú pé bí tí àwọn àgbàlagbà lómi mọ̀tọ́ wà ń kalẹ̀ lẹ́wọ́n ní ká wá ká lólo mẹ́ẹ̀. ولا làbá wa sọ pé إلى lè وأخرى kẹrẹsẹ إلى ọwọni ilẹ ìkẹjà wọn ó kọrọ tẹbi ọwọni ilẹ ìkẹjà ìrònú kan ti ń wá síbi báyìí tó ti ń sèmi lẹ́nu mo ti jókòó bíi ní ìdíje àbí ìsọ̀rọ̀ ni àbí má sọ̀rọ̀ ni. ìwé àwọn dókítà wa ní kábà wí ká kòkòrò bá wà ní kòkòrò náà kọ́lọ́ ọmọ àlejò ọlá tó ti kú lọ́wọ́ rẹ̀ wa àdéhùn tí wọ́n ní ká wá jọ yèrè rẹ̀ wò ká tẹ̀ ní mi lẹ́sọ̀ọ́sẹ́ tó lè máa sọ kẹlẹ́ ní kálẹ̀ bíbá yìí wọ́n ní ká jọ yèrè rẹ̀ wò. òun náà ní hadithi sábà hadithi yìí ọwọ́ àti àwọn àhàdì èyí tó ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ọ́kà púpọ̀ jù wọ́n á sì máa dáhùn. lórí ayé pé ibi tí àwọn onímọ̀ bá ọ yàtọ̀ náà làwọn kan lè yan máa rí ẹni bí ọkọ wa ń gba ah, àdéhìí sáwọ àpò wa ní bẹ́ẹ̀ ni o nígbà tí àwọn dókítà wa tó wá pè é àwọn kí làwọn fẹ́ fẹ́ bá ń bẹ́ àkọ́kọ́ rẹ̀ láti ilé yìí حديث له ذلك حديث يا ولا بد أبي هريرة رضي الله تعالى عنه ولا النبي صلى الله عليه وسلم صحيح سبعة يذلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله àwọn méje kan wà tó jáde pé ọlọ́run ọba subhanahu wa ta'ala á fi sínú bòjì ẹ̀ lọ́dún tó ti pé kò fi sí bòjì náà àyàtò bòjì ọlọ́wọ́ bàtàlá ọ̀tá rẹ̀. ìrẹ̀ kí nínú àwọn ẹni méje yẹn òun ni ìmọ̀ wájú aṣíwájú lọ́gbọ́gbọ́ títí lọ́gbà. ìrẹ̀ kejì olùṣà bọ́ọ̀lù lẹ́sàn-án àyíká dàbí la ọ̀dọ́. àdọ́mọdé tọ́wọ́ àgbàgbà ó lu ìwé rẹ̀ nínú ìjọsìn kọ́nà ọ̀rọ̀ sọ̀tàlù. ìrìn kẹta ọ̀rọ̀ jùlọ nǹkanlùmọ̀ mọ̀ọ́lá fún fílmọ̀tà yìí. ọ̀hún ni ẹ̀yẹ kan tọ́jà fífi ọkùnrin ni ọ̀ ẹ̀mí ẹ̀ àmà ń so mọ́mọ́sálásí ni ọlọ́dún kírun náà kò sí ìjọ ni kóòtù máa padà lọ́bẹ̀ẹ́. ìran ìkẹrin òun ni wọ́n rọjú láàyè. àwọn ẹni méjì fún ìfẹ́ àwọn ẹni méjì tàhábà bìláàní wọ́n gba tara wọn wọ́n ní tara wọn ní fatọ́lọ́wọ́ lọ́sọ̀tánà. ẹ̀jẹ̀ táwọn àlẹ́ yìí orí ìtẹ̀sọ́lọ́wọ́ lẹ́wọ̀n kójọ lé lórí wọ́n ta fárọ̀ ọkọ̀ àlẹ́ yìí wọ́n ti kú ká lórí ẹ̀ ìyẹn ní pé wọ́n fi ìkọ̀ọ̀kan ló wọ́n fi jáde láyé. orí ìfẹ́ ọlọ́run náà wọ́n wà. ẹlẹ́ka nínú àwọn ọ̀rẹ́ méje jẹ́ ó wà ní abẹ́ bòjì lọ́jọ́ tí ò ní sí bòjì ní àsìkò ní ọlọ́run bá tó ha mọ̀ sàárà. òun ni wọ́n gbòòrò arákùnrin kan kájẹ lọ́wọ́ padà ń bọ̀ bẹ̀ tẹ́ sọ́kùnrin náà ń gbogbo ẹni ọ̀rọ̀ ń bọ̀ bẹ̀. ẹ̀yẹ kan ti ní pé dàá tó ti mọ̀ra tó dàá tó mọ̀ òfin ìdí ìwọ̀n ìtàn náà ó pè é pé kọ́ àwọn òǹkàgbèrè obìnrin tó nígbò tó tó wá rẹwà nígbò ọ̀dà lóhùn ìgbà a ìgbò ní ẹwà ní ìwọ lè yẹn ṣe tiẹ̀ bí òrí tiẹ̀ ṣe mẹ́ ọwọ́ pè é pé ni lọ ìrẹsẹ̀ fà nínú àwọn méje wà lábẹ́ lọ́jọ́ tí o ní sígbó òjì ní ìmọ̀ àtùkùjọ ọlọ́run bá tó hálà. òun ni rọ́ọ̀jù lò tàkọ́tàkọ́ ní sọ́dàkọ́ ní pátákìtà. èèyàn kan ní tó ikú ti sàárà kan wá ti sàárà náà pamọ́. حتى لا تعلم شماله باطن فقه يمينه تسجد بموضة رحمة ورجل يرى في الجيش òun ni ẹni ká tó lè fi ìdákàrọ̀ lọ àkọọ́lìyà. ọ̀rọ̀ rẹ̀ pé ọlọ́run bá lóhùn nìkan. ọ̀pá ọ̀dọ̀dọ̀ àyìnà bó ti bẹ̀rẹ̀ sí ní sáré lójú nìyẹn nípa ìbẹ̀rọ̀ náà. ẹ̀rí eléyìí tí wọ́n ka yìí. ábàdàn ọ̀sán bíi ìkọ̀kọ́rí àdéhìí tó ti dé ní ìkọ̀kọ́rí ti jáde. alábẹ́ wa nílẹ̀ pàtó ti dé wà á dé tèrè. ọ ẹgbẹ̀rún kan ọgọ́rùn mẹ́rin àti mẹ́tàléní ogún one thousand four hundred and thirty three. hadithi yìí bákan náà ó tún wà nínú sahih muslim ìyẹn hadithi yìí bí wọ́n fi gbé jáde nínú sahih muslim wọn náà nígbà kẹ́sì máa bá ọ̀hún náà ní one thousand thirty one ẹgbẹ̀rún kan àti mọ́tàléní ọgbọ̀n ṣùgbọ́n bó ti wá yàtọ̀ àwọn àrùn kọ̀ọ̀kan yàtọ̀ mẹ́. nínú ohun tó yàtọ̀ òun náà ni ní ẹni tó gbà ká ká ká lákọ̀ọ́kọ́ àti ìmọ̀ọ́mọ̀ àdì. òun wá ní àdì èyí tí a lè pè ní min síyọ́fìl ibi tó gbà yẹn tó tú ẹ̀ òun lọ́wọ́ àdùn sọ̀hìn bùkọ́rì. ìwé tó wà àdùn sọ̀hìn bùkọ́rì ọwọ́ wá níbẹ̀ yìí pé al-imamu al-adil ìyẹn wá ní kí ni wọ́n ti fún ìfọ̀ àyẹ̀lì. dọ́gba ni o ṣùgbọ́n kò tó tóbi lẹ́ka wa ti mọ́ mùsùlùmí ti wá nìyẹn wọ́n ti wọ́n ọwọ́ òkè ààrẹ. bákan náà àwọn kan tó yàtọ̀ táwọn lọ́wọ́ ló sọ ní mùsùlùmí. ẹnì pé padà ta bùkọ́rí fún wa ń ṣe aṣọ pé wọ́n ṣá bóyú. lẹ́ka á di àìbá àdàtì ọ̀dọ́ tó dàgbà nínú ìjọ ìfọ́lọ́wọ́ ṣùgbọ́n tá a bá lọ wọ́n lóòótọ́ ní muslim á kẹ́ níbẹ̀ yìí pé wọ́n ṣáàbò nẹ́ṣà àbí ìbádàtìlá ọ̀dọ́ tó ti fọ́ dàgbà pẹ̀lú kíni o pẹ̀lú àṣìlọ ẹ̀rí àtibá àtibí àwọn ọ̀rọ̀ òṣìṣẹ́ ìtumọ̀ rẹ̀ kọ́ ya lè mọ àníhàpò sàdáàtìlá wọn máa wọ́n lọ ara wọn lọ́pọ̀lọpọ̀ bí àwọn ṣe dọ̀tọ́. wọ́n àlàyé ọ̀pọ̀lọpọ̀ eléyìí fún wa ìtumọ̀ kẹlẹ́ mi tú. bákẹ́tẹ́ ló ń lọ́yàtọ̀ tábàwọ́n ló sọ Muslim. a lè fi gbàgbà fún wa níbi. níbẹ̀ yìí pé ọ̀rọ̀ tó lọ kọ́ńgbòrò àlàbọ̀n ní mọ́tàdé. ìjáwé ọwọ́ níbi sígọ́ sí ìjáwé. sígọ́ yẹn ló ń pè ní sígọ́ mọ́tàdé mọ́tà àjẹsí. pẹ̀lú pé bóyá yóò di ya kọ́ńtà àkírí ní àdínkù níní ọwọ́ kan pẹ̀lú sí ọtú mọ́tà ìṣòwò bíta kọ́kọ́ ti wá ní ẹnu mọ́ ìlú kọ́ọ̀rì. ọ̀kan ìlú ọ̀kan ìlú rúmọ̀ ilẹ̀ fún ní mọ́tà àjẹsí. ṣùgbọ́n tó sàkí muslim ọwọ́ adìmẹ̀ yìí pé ọ̀rọ̀ jùlọ mọ́tò ìmọ̀tì yàtì bí ìfọ̀ ìyẹn wá pẹ̀lú ọjọ́ mọ́tò bákẹ́lẹ́ ló tọ́ yàtọ̀ nínú sọ̀tí muslim tó fi yàtọ̀ sí kùkọ́ ìdá ẹ̀ka yìí pàpà jùlọ èyí tó kẹ́yìn ọwọ́ níbẹ̀ yìí pé wọ́rọ́ jùlọ ń ta sọ́dà kọ́sì sọ́dà kọ́sì fáfáhà hàtà láàtà àìlẹ́mọ́ yẹ̀mí nùhù bọ̀ tó fi kùsì máa lù. ọ̀pọ̀lọpọ̀ lè má bẹ̀rẹ̀ sàkíyèsí rẹ̀ o bí ẹ ti wá nìyẹn. ìpè yẹn gẹ́gẹ́ bí pé ti ó ti sádàkà yẹn wá fi pamọ́ ọ̀pamọ́ débi pé ọ̀tún ọ̀pọ̀ ohun tó sì iná. ẹ ti wájú àgbà pé sàdá sọ àdìsí ẹnu bùkọ́rí fún adébẹ̀rẹ̀ ń sì àtọ̀ yìí pé òsì ọ̀pọ̀ ohun tí ọ̀tún náà ń tọ́ ṣẹlẹ̀ mẹ́rin wọn lọ́pẹ̀ ní ẹ̀kọ́lù. àwọn àpá àti wọn máa ń sọ nípa àlàyé ohun tó ní ìṣe pẹ̀lú ọ̀rọ̀ àríyìn bọ́sínáwó wọn sàdẹ̀dà wọ́n ní ìyẹn ní ọ̀kẹ́ nínú àbáàgbà ìmùsọ̀lá ni wọ́n ṣàkíyèsí rẹ̀ nígbà wọn bẹ dá kọ́lùkù dúró sórí ọ̀rọ̀ sánẹ́dì nìkan sánẹ́dì nìkan àbí ti nìkan ṣùgbọ́n lè ṣẹlẹ̀ ní ọmọ sínú àpẹẹrẹ yìí tó ṣẹlẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ òlélẹ̀ ní kọ́lùkù lọ wáyé ọ̀rọ̀ kan tí wọ́n sọ nígbà táwa lọ wọ kí sọ nípa bẹ́ẹ̀ eléyìí ní nǹkan díẹ̀ tá a lè kọ́kọ́ mú wa nípa pípò ní àdéhìí ẹgbẹgbẹ ti wà dandan àti ọ̀nà míì tí ọgbà wa. àwọn ìgbà wọn tó pọ̀ rẹpẹtẹ tó ti bá wọn kẹyẹ ní yàtọ̀ síra wọn ṣùgbọ́n tó ti bá lè má kàn nínú sọ̀yìn háì èyí tó ti bá mú wáyé. nínú àwọn èyí tá a tún lè mẹ́nu bà òun ni àlésì kan èyí tó Hammad ibn Zayd tọ́wọ́ lápọ̀dọ̀ Ubaydillah ibn Umar táwọn mú wa àwọn gbólóhùn hatta tuwuffiya ala dhalik hatta tuwuffiya ala dhalik pàpà jùlọ àwọn méjì tí wọ́n ń ṣe kéde o tí wọ́n ní ti ara wọn nípa tọ́lọ̀ wọn kò jọ lórí ẹ̀ wọ́n tún ká lórí ẹ̀ wọ́n ní tòun ẹ̀sìn kan fi kú fi kú ìfẹ́ yẹn ti wà pa tọ́lọ̀ tó fi kú lórí ìṣèṣin yẹn. bákẹ́lẹ́ ń pa ọ̀rọ̀ ọ̀dọ́ tààtọ̀ yìí jẹ́ ọ̀dọ́ tó dàgbà nínú ìjọsìn ọlọ́run bá fi ẹgbẹ́ wa mi tó wa ìgbé àpùnà ṣàbẹ́bẹ́wò wọlé ṣàtọ̀wò fi ìbáàdà ti là ọ̀pẹ̀ ìwé rẹ̀ ìjí rẹ̀ sórí bá. bákẹ́lẹ́ náà ẹgbẹ́ wa mi tó ti yàtọ̀ pé alẹ́ àlejò ẹ̀rí gbígbà tí ń sọ nípa pé ọ̀rọ̀ tó lọ kọ́ńtò gbogbo àlẹ́kùn fílmọ̀ ṣẹ̀ṣẹ̀ á rí àyẹ̀sí tẹ̀lẹ̀ wípé ọkùnrin tẹ́bi rẹ̀ so pọ̀ mọ́ mọ́sálásí. àlejò tó wà mẹ́sàn án òun fi lé sí pé ìdàkáraja mìtúhù hàtà yàrá ọ̀dà ilẹ̀ yìí ọkùnrin rẹ̀ ọ̀dà àárọ̀ mọ́ mọ́sálásí ti jáde fẹ̀ báyìí ọkùnrin yìí ò ní jákòó kí a ti padà síbẹ̀. bákan náà àwọn àlejò mi Ahmad ibn Zayd àwọn níbi ọ̀rọ̀ jù láàrin tàbí kí wọ́n fẹ́rẹ̀ ara wọn nítorí tọ́lọ́wọ́ wọ́n dẹ̀ kójọ lórí ẹ̀ wọ́n kójọ lórí ẹ̀ wọ́n sì tùkà lórí ẹ̀. ẹ̀gbọ́n wa mi wáyé pé wọ̀rọ̀ jù láàrin kúlómi nìgbọ́mọ́ àkàrọ̀ ìní ọ̀fẹ́ tó kàmìlá àwọn ẹni méjì tọ́jà níbi ìkíní kejì ń sọ fúnra wọn pé mo máa ń nífẹ̀ẹ́ rẹ̀ nípa tọ́lọ̀ ọ̀sán darọ̀ àìláìdáìlì orí ibẹ̀ náà wọ́n ti padà kú láyé. bákan náà nípa pé àwọn méjèèjì kó jọ lórí pé wọ́n ti fi ọlọ́run adé ẹ̀dọ́ àbí àtìkọ́mẹ́ ìdí ìyẹn sọ pé ẹ̀jẹ̀ táwọn àá àlá kọ́ ìrírí èyí kó jọ bẹ́ẹ̀ wọ́n kó jọ lórí rere gbogbo àwọn kíní yóò ní ìdí pàtàkì táwọn olùmọ̀wá ló sọ yíṣẹ́ ká pẹ̀kẹ́ lù ẹlẹ́mìí ọ̀gá ọ̀gá pàkójọ àkójọ lásán ni lórí kí làwọn èèyàn kójọ ní lórí àwọn méjì yẹn kójọ lórí kíní o nípa àtọ́lé nípa àwọn tó ṣe dáadáa bákan náà àwọn ọ̀rọ̀ yìí pọ̀ tó ti pé ọjà àwọn kan tí a lè sọ fún ní àlè sínú torí àkókò rọ́pò òun náà lè gbé hadith yìí ta lọ́gbà wa Abu Hurairah radiyallahu ta'ala anhu as-sahabi al-jalil sàábí tọ́jà ní tọ́gbọ̀n náà tó ti tún jẹ́ aṣáájú náà wọ́n tó há hadith Ànábì lágbárí sallallahu alayhi wa sallam wọ́n tún wá jáwé tọ́jà sábẹ̀ ẹni tó dúró lórí nǹkan tó há ni. tí nǹkan yẹn rinlẹ̀ ó rinlẹ̀ síbẹ̀ ọkọjá pé yọ fi òjò mi àyìnà náà bọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú sí nínú àwọn ọ̀rọ̀ apanilẹ́rìn táwọn ọ̀gá ń sọ gbàgbà ẹ̀kọ́ ọ̀dọ̀ báyìí yóò sì gbọ́ sí àárín ọ̀ ṣùgbọ́n bí ọba kọ́ amúrù ni ọkọ̀ ẹ̀dá kò fi lọ́jọ́ ra wọn ṣùgbọ́n ẹ̀rọ lórí pé kí lórúkọ rẹ̀ ọ̀rọ̀ oríṣi wọn sọ èyí tó rí lẹ́yìn òun náà ní orúkọ jẹ́ orúkọ rẹ̀ ń jẹ́ àkùrọ̀ mẹ́ bùnùsà àtàwùsí. Abu Hurairah radiyallahu ta'ala anhu tí wọ́n gba hadithi àwọn ẹni méjì tó máa wà ní òjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí òjì mí mọ́ àwọn èèyàn tẹ̀lé kò káàdà sí òjì àyàgbòjì ọlọ́run bá sùhàn. Abu Hurairah radiyallahu ta'ala anhu ọgbà ìsìlámù ní ọdún náà níbẹ̀rẹ̀ ọdún keje ìjọra alḥafiz zahabi rahimahullah ta'ala wọn ní sẹ́rí abu hurairah radiyallahu ta'ala anhu ìmọ̀tọ́ pọ̀ tọ́lá lùbáríkà òun náà lọ́ máa ti wá balẹ̀ òun náà yìí ọ̀sẹ́ni tó gba nípa bímọ yẹn ti pọ̀ tó kọ́dà hadithi sí abu hurairah radiyallahu ta'ala anhu tí wọ́n fẹ́ gbà wá rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó ti tó five thousand seven hundred and seventy four ẹgbẹ̀rún márùn-ún ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́rin lé ní àádọ́rin. àlìmọ́ kòkòrò yọrọ ní bàbá ọmọ àbùdá ààlà ọgbẹ́ gbà wá gẹ́gẹ́ lọ́dọ̀ àbùkù rẹ̀ rọ̀ gẹ́gẹ́ alára. ìgbà àbúrò rẹ̀ sọ láì ṣe rọ̀jò lọ́wọ́ sọ̀rọ̀ àná. ẹ̀yin ti sọ pé àbúrò rẹ̀ rọ̀. àdìsí tó ń gbà pọ̀ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. ẹ wá ń

ẹ̀rí àwọn ọmọ yá mi náà à ń sọ iṣẹ́ bí dúkìá ó ti gòkè lọ́nà ẹ̀sọ́ da ọkà ìrójú ẹ̀rọ ìbá wọn. èmi wá nì èmi jẹ́ kẹ́nu àwọn aláìní bí mọ̀sáàkì ní sùkà nínú àwọn ẹni tó ń retí sàárà lé àyè kẹ́nu mọ́sí táwọn onídùúgbò máa ń lọ bí sọ̀rọ̀ yìí ní ìpele àwọn àwọn àbúrò àdìpele àwọn irọ́ ni o àwọn agbóyọ̀ láyé wọ́n lọ sí ẹ̀sìn zùbí tọ́lẹ́sì ní tàṣọ́wò ẹ̀sìn kan àlọ́ ilé yẹn ní ìbátàrí pẹ̀kẹ́lù lẹ́wọ̀n pé bá wọn sọ̀rọ̀ àwọn ẹnìkan fún ìmọ̀ máa nìkan wà nígbà owó ọ̀sẹ̀ ààrẹ lọ pé tí wọ́n bá máa fi dán wọ́n máa kúrò ní wọ́n máa ní wọ́n làwọn ń kọrin ní àwọn ń lọ́wọ́ ní náà máa nìkan ní ẹ̀sọ́ ṣé wéèrè ṣé wèrè ni wọ́n àwọn ní èdè wèrè ọlọ́lùsùn bí ni wọ́n pe àwọn ẹ̀ẹ́ lọ́gbà ní ìṣòro àti mọ̀mọ́lá. wọ́n ní ah, ẹni tó wá wà náà ló mọ iye ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ lọ́mọ fún àtàwọn èèyàn máa lè fi lórí pé wọ́n yé ní ọmọ lẹ́yìn àtẹ́bí lẹ́ni tí ọ̀nà pé ẹkùnrin ṣe ẹbí tó jù tí wọ́n gbé lù jáde. ọ̀rọ̀ wọn díẹ̀ láti wá sọ pé àwọn ọ̀rẹ́ wa wà ní àwọn ẹni tó dábàá tó ń wù sàmúlò àwọn ọ̀dì ọlọ́dọ̀ láti ọlọ́wọ́ wà dúró kí àwọn tó àwọn ẹni tó jẹ́ mọ̀tàkì àwọn aláìní tó wà ní tùfà ní mọ́tàlájú wọn wà ní sádàkà. mo torí mọ̀ òṣìṣẹ́ ọlọ́run kan lọ́wọ́ asálám tí mo bá rí jẹ. èyí máa ń wà nígbà tí gbogbo àwọn àjẹrò wà ń sọ̀rọ̀ tí wọ́n bá sí mẹ́. èmi sì máa nígbà táwọn èèyàn bá tó àbúrò rẹ ọjọ́ kan ọwọ́ á ní alẹ́ nìkan ò ní sí aṣọ rẹ̀ ní máa fi parí gbogbo ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu. ó ń tọ̀ wọ́n tún wá padà fún aṣọ yẹn mọ́ra padà ilẹ̀ wa àbọ̀ àkóòlò àti kọjá tó ń gbọ́ tí ń yìí gbogbo ẹ̀ pátá ní òsì kó sínú àpamọ́ gbogbo ẹ̀ ní òsì ha àbúrò rẹ lọ rọ́ọ̀dì ọlọ́run tẹ̀lé ó ní wọ́n tó fi parí ọ̀rọ̀ rẹ̀ ọparí ẹ̀ báyìí mo wá fún aṣọ yẹn báyà mi wá gbàgbé kankan nínú ọ̀rọ̀ tàbí sọ nígbà yẹn ọjà lójú fún àwọn wa wọn ò lè sọ pé ọtẹ sọ níbi o ọtẹ kíra yìí ọwọ́ pẹ̀lẹ́kẹ́wò wọn bá rí ẹdí ẹ ọ pẹ̀lẹ́kẹ́wò ó sì fara balẹ̀ dáadáa wọn lè sínú ìdálẹ́kọ̀ọ́ tó ń fi fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbàgbá fi wọn ní ìlú sẹ́yìn jọ yẹn òbòdó ọlọ́run ayè yá máa lọ wípé ẹgbẹ́ òkà kéèyàn lè kọ́ gbogbo kéwù tẹ́gbẹ́ ẹni kọ́ kéwù èèyàn lè kọ́ lọ́dún kẹrin. ọ̀sán ẹ̀rí pé ìgbàdé mọ̀kánná wà lẹ́yìn fífún ajọ́ ẹ̀. kéèyàn lè parí ẹ̀ lọ́dún kẹrin ẹ dákun sọ́dún kẹrin àwọn àfa wa nìke. fún òní ní ní ọtẹ sọ eléyìí bí máa ọ̀sẹ̀ nìkan wa tó lé lọ pé báwa akẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ tẹ́tí ààrẹ ni ọ̀wà dáadáa ó ti sọ nípa bẹ́ẹ̀ àti ọwọ́ àti àgbẹ̀ nígbà tá a fẹ́ yìí lọ́wọ́ àṣẹlá tó parí gbogbo ọ̀rọ̀ tí ó wọ̀ wọn lọ àgbẹ̀ yẹn lẹ̀. ọwọ́ àwùjọ báyìí ké àìsà sọ̀rọ̀ sígá a èyí ni àdìsí tó ọgbà alọ́dún ìdíjọ náà ọba ti pọ̀ ju àbúrò ẹ̀rọ ọjọ́ lọ sọ̀rọ̀ àti ọwọ́ àdá òní àpò máa máa bí táwọn fẹ́ yàgò bá wọn mi ní òun làwọn yàwó àlẹ́rí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ ní àdìsí lẹ́jẹ̀ríà akọ́ pàṣẹ lọ́rù ojú àrọ̀ mi lọ àlọ́ kọ́ bá ní gbójú wa jẹ́ àwọn wàá sí pé fáwọn ìyá dáadáa yẹn àwọn tí àníyàn ọ̀tá rẹ̀ gbogbo gbà ni wọn. wọ́n máa sí pé fáwọn ẹni rẹ̀ àrẹ sọ́lọ̀ fi ọ́ ẹ wá rí ọwọ́ ní màá mi dígí ọ̀ka ìrọ́lá ìra ìbáyìí ilé ìdìrò sábà kìbojú sábà òsọ́ta àbí ọ̀dá àbá máa para lẹ́ẹ̀mẹ̀ wá kọ̀ káyọ̀ ló gbà ẹ̀rọ sáré lójú kíkẹ́ ó ti mọ gbọ́n lọ́dọ̀ ọba lẹ́yìn ó ti pọ̀ tó bẹ̀ ìyá wa àyíṣà wa jẹ́ wọ́n ọ̀gá la àjà làwọn lè máa ti wọ́n ní làálà o o súnmọ́ bẹ́ẹ̀ tó tọ́ irú ilé ìtaba lọ wọ́n kíláà tó ń pèlè àti sọ́ọ́lá lè fi sàárì àjà nínú ẹ̀. abáwọ̀ ọ̀sùnlẹ̀ ìgbọ̀nà ọ̀nà rọ́ọ̀tì ọ̀gá ọ̀gá la àjà wọn. torí àpá ló lè fà fà owó mi balẹ̀. ẹ̀yọ́ ọba akẹ́kọ̀ọ́ tẹ̀ tẹ̀tẹ̀rẹ́ tí wọ́n bá sílẹ̀. tọ́jú kì í ṣe fọ́nrán pọ̀ ní wọ́n fọ́ ọ̀pá àpáàdé yẹn. ẹ wọ abáṣọ sí bí ìkọ́jọ wọn kàdá ọ̀rọ̀ wọn tí wọ́n sọ fèrè sí ti ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn kú kéré táwọn ọ̀dẹ́ nínú àwọn sọ̀hábà. ọmọ àdáyé ẹni tó jẹ́ àìlẹ̀m hajj ọmọ báyìí nàbí yìí nà sọ̀rọ̀ tó ti fi tẹ̀sán tọ́lẹ̀ wọn òun ni àbáwọ̀ ọ̀gbẹ́ ìgbèrè ọlọ́run táwọn ẹ̀ wá náà wà láàyè tí wọ́n gbàdé ìdítọ́kọ̀ wa wọn. ní ábà àbú ìwọ ló bí mú ju gbogbo wa lọ rẹ̀ ádà ẹ̀rí. bákan náà ìwọ ló ti fi ju eléyà àgbàdo náà ló kiri bá ti bẹ́ẹ̀. bákan náà wọ́n lọ tẹ̀lé yọ̀tọ̀ tí àbúrò rẹ̀ rọ̀jà lọ tẹ̀lé àjù wọ́n lọ bá ìyá wa àyíjà rọ̀jà lọ́wọ́ tẹ̀lé àjùká. wọ́n rẹ̀ sí ní kàdíjì oríṣi wọ́n ká gbogbo àwọn àdíjì tí wọ́n tọ́ lọ́dọ̀ báyìí wọn lọ́lọ́lọ́ọ̀ àlejò ọ̀dọ́lá wọ́n ń káwọn àhàdíjì màmá mi kí wọn lọ́wọ́ gbà ẹ̀ wọ́n ká àdíjì wọn gbọ́dọ̀ àdíjì dárí yìí gbàtọ́ wa di pé wọn bá parí hadith hadith tó di pé àbòmẹ́rẹ̀ wọn parí hadith ìyá ti ti parí o ló wá béèrè pé tó ǹjẹ́ bí mo ti wí yẹn náà ti bẹ́ẹ̀ lọ́jọ́ kọ́kọ́ yín wí wọ́n ní ìyàwó àyíṣẹ́ rọ́jà lọ́sọ̀lá àti àwọn àtàkù kẹ́kẹ́ ní wọ́n àhàdì sí àbòmẹ́rẹ̀ wọn ká rọ́jà lọ́sọ̀lá àti ṣùgbọ́n ọ̀rọ̀ tó ọ̀kẹ́ fi lé náà ní pé àhà làmúyẹ́kùn rọ̀ يسمى بالحليل لا تحسب ògbóni tẹ ọlọ́run yìí fẹ́ máa rí wo kámadàálẹ̀ lé ọ̀rọ̀ lọ́tàlẹ̀ lé rọ̀ dàálẹ̀ yìí sọ́dọ̀gbọ́ ọmọ ayọ̀ ayọ̀ orí ẹ̀jẹ̀ tó kọ́ màràbalẹ̀ bẹ̀yẹ̀ náà yàtọ̀ ìyá wa ni wọ́n tún kọ́ àbáwọ̀ àbúrò àwọn tó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé báálẹ̀ àwọn èèyàn wà á ń wé rọ́ọ̀rù ẹ̀ báyìí. wọ́n tẹ̀lé ní sáwọn owó tí ò yẹ agbẹ́gẹ́ adájọ́ra agbẹ́gẹ́ agbẹ́gẹ́ agbẹ́gẹ́ òun èsì ń tẹ̀ òun èsì ń tẹ̀. hadithi abanu sahih muslim abúlé ọjọ́ lọ́gàrá ẹni tá nẹ́ẹ̀dì sàdúrà fún mi wọ́n lè ní wọ́n bá dà nẹ́ẹ̀dì ọjọ́ tẹ́nikẹ́ni. so ọ̀hún káàkà olùmọ̀tìkọ́ ó sọ bẹ́ẹ̀ bá in there kìnìún àná ọ̀lọ́wọ́ àtẹ́lẹ́ nígbà tó ń bọ̀ nípa láì ní sírò fẹ́ wọn tí wọn tẹ̀lé jíyà. ǹjẹ́ kí ni wọ́n ti gbà sáfẹ́ sọ́lọ́ bá sọ́láńkà wọ́n pé àwọn ènìyàn kò ì béèrè fún rúbíà wọ́n bá ara lọ́wọ́ ọba kò ì sí ìjáde lẹ́yẹ. wọ́n sọ ìṣe sí wọn nípa gáyà tó tàwa sòrò lọ́wọ́ lára wọn. ọ̀kẹ́ àṣàfẹ́ ló máa rọ́jò lọ́sọ̀rọ̀ ọwọ́ sọ wọ́n gbó wá àti àwọn àdáyéléke sáàdà rẹ̀ débi àtúntí gbóngbó ní ìgbóngbó ìgbóngbó mọ́lé àti ẹ̀kọ́ wà tààtà sí wa ọwọ́ ti dẹ̀ bá tààtà lẹ́nu máa ń ṣe àti mọ́mí mi kí wọ́n tó jáde láyé nìyẹn bí ẹni wọ́n ní kálù bàbá ti wá tí ẹ bá bá gbowó yẹn lọ fi ọlọ́run lọ́wọ́ ni má máa gbogbo kẹ́bílẹ̀ báyìí mọ́. tó nípa bẹ́ẹ̀ anẹ́bí sọ́lọ́lọ́ àtàlákàtà àwọn àbí ìwé wa rọ̀jẹ̀ lọ́wọ́ sálánù àti yá rẹ̀ àdó àyẹ̀wò àbáyé kí wọ́n lọ́wọ́ fún ma حبب عبيدك هذا وأمه إلى عبادك المؤمنين وحببه ọlọ́wọ́ dákun ẹrú rẹ̀ kékeré nígbà yẹn nífẹ̀ẹ́ rẹ̀ ìmọ̀ ọmọ kẹsàn-án kékeré fáwọn ọmọ tàbá igbóhùn ọ̀mẹ́yìn tọ́wá ní sẹ́kọ̀ tẹ̀sílẹ̀ òtúbọ̀ yẹn ní bí a rí àjẹsùn ìfọ̀kọ́ òtúbọ̀ pé sáàtì dírù lẹ́ẹ̀dẹ̀ ìtumọ̀ rẹ̀. nínú ẹ̀kọ́ táwọn afárá lọ́dún bí máa ń kọ́ wa òun ní kó lè túmọ̀ tàhátòkò nígbà rí ní bẹ́ẹ̀ ibẹ̀ ẹrú rẹ̀ dáadáa yìí. ọlọ́run dákúnjẹ́ dáwọn yàwọn onígbàgbọ́ òdodo nífẹ̀ẹ́ rẹ wà rí pépè n'i gbogbo ẹni tí ọmọ àbúrò rà ń lo àtòlè ń wọn tó níra ẹni tó lọ́ba wọ́n wà a máa bẹ̀rẹ̀ wọn kò sí rí wọn sójú. àbùkù rẹ̀ tí wọ́n gba àdéhìí yìí wá. àwọn pẹ̀kẹ́ lo ẹ̀jẹ̀ ká mójú táwùjọ nípa ibi wọ́n wá darí ẹ̀ fáwọn àkókò kan ìgbà tí wọ́n wá dínú àjọ wọn bíi ten thousand ten thousand naira òun lọ́wọ́ wọ́n ń béèrè yìí pé ń bolo fi rówó yìí ó lọ́rọ̀ sí àwọn ọmọọ̀rọ̀ di ọlọ́sẹ̀ tí wọ́n sọ sí ọ̀rọ̀ yẹn sóbì wà wọ́n tó ń jọ́ta ọlọ́wọ́ yìí wọ́n tó jọ́ta gbogbo eléyẹ kọ́ tá a kọ́ fẹ́lẹ́ ni pé má lọ tẹ́rí sí pé wọ́n fẹ́ lọ darí bí wọ́n máa kówó irú àwọn tí wọ́n sọ fún àwọn lọ dùbò ìjọba sí lọ dùbò òṣèlú méjì nílò kékeré báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa àbúrò ọjọ́ lọ kàrá ni wọ́n dáhùn dé bí kò ti pé ọ̀rẹ́ ọlọ́run o kódà ọ̀rẹ́ ẹ̀dí ọlọ́run ọba lórí wọ́n dà ń sàlàyé bó ti dé àbábá sàlàyé a àbáwọn ọmọ ọlọ́jà lọ kàlà wá a àwọn pé mo lè rí nìyẹn o. nkẹ́ báyìí bísíǹsì báyìí mo dé mo lẹ́sìn mi ó fi mọ́ ni mo tà á ni mo pè é báyìí tó ń gbà báyìí mo kò sí ọ̀pọ̀lọpọ̀ abẹ́ lè tọ́. ọ̀sàlàyé àbáwọn ọmọ ọlọ́jà a ìmọ̀ pé bẹ́ẹ̀ ni. nígbà yẹn bí àbúrò ẹ̀rọ ti ọ̀nà kàlà àti ọ̀sọ̀ yìí pé àwọn ọ̀darí á máa ìgbà wọ̀nyẹn. ọmọlù wa tún ti lọ wọn kúrò ní pẹ̀lú tó ní àmàdà ni wọn rọjò Ọlọ́run tó rà á wọn ní àmì sí àwọn òsè rọjò tó wọn ẹni tó jọ lọ ó béèrè fún orí ẹni yóò bá nìyẹn wọn tí òjì débé tẹ́lá ní máa lọ ṣàkóso ibi kan kọ́ má dàbí pé máa lọ sọ̀rọ̀ láì ní nímọ̀ ẹ wo bí mo àfa wa ṣe tó gbogbo máa sọ fẹ́ fi sọ̀rọ̀ láì ní nímọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. ọ̀rọ̀ kejì kí n fi lè sọ pé lọ kọ́ síbi ìbò fẹ́ ń darí rẹ̀. wà á kù bí ibi rírì hìl. bí màá máa lọ ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn láì ní ní àgbàmọ́ra ṣàpèjẹ́ bá wà nípò agbára tẹ́nìkan bá ṣẹ̀ ìsọwọ́ táwọn ọ̀lẹ́ òbí jẹ́ ń sọ̀rọ̀ níyà kẹ́ńtọ́ wà agbára òbí jẹ̀yẹ̀ níyà o lórí jásí pé àwọn ẹni tó bá súnmọ́ ọba tí wọ́n súnmọ́ ẹni tó jẹ́ alágbára àwọn ìyá máa ń jẹ jù. títù bákan náà ọ̀rọ̀ adé bá kẹ́rẹ́ ẹgbẹ́ lọ kéèsì. ìgbọ́ òun lọ́mọ bíi ṣe ń jáde òun lọ́mọ bíi ṣe wọlé wọn ò kò ní kọjá bí òjì náà ní ìfà àti pé wà àyè yóò tó lọ gbàgbà rí ọmọ kẹfẹ wọn padà máa gbá mi wọn máa gbá mi lẹ́yìn ní jìyà wọ́n yóò ń èmi mo sì ní o wọn á kiri wọn yìí pé a dúkìá ìjọba ló gbé mi wọn yóò ṣàmà ẹrù pé akọmọlúwàbí ni wọn padà kú lórí ìjọ ìpè bíyẹn bá ti dáadáa gẹ lásán nígbà tí yẹn ń darí ipò ìlàjì àwọn èèyàn ní òní fẹ̀rẹ̀ pátá ọ̀sẹ̀ tó kò sí dáadáa rárá. ìlàjì yẹn ní òní fẹ̀yẹ̀ bí yẹn bá ti dáadáa tí ọ̀rọ̀ wá ti dáadáa wá ní tẹ̀wúrú ẹ wá rí àwọn ọgbẹ́rẹ́ ọjọ́ lọ́kàlá ní wọ́n padà jáde láyé lẹ́ni tó wà pẹ̀lú àtẹ́lẹ́ ìfún ti di ọdún mẹ́rin lọ́lọ́lọ́ àyè ọ̀sẹ́lẹ̀ wọ́n ti kú ní nígbà tí ọdún náà kà di fourteen forty ìjọ wọ́n kú ní fifty seven fifty wọ́n sì ní wọ́n bẹ lọ́wọ́ kan sí wọ́n lọ́wọ́ wò ó bẹ́ ọ lè wọ́n máa di wà láyé wọ́n tó di pé fifty seven six máa wà ní ọmọ wọ́n á yọ ọkọ̀ ọdún kan sí ìyẹn sixty ìyàfẹ́ sixty òun ni wàhálà dé gbogbo àwọn peter lóríṣiríṣi tó kú àyọ̀mọ̀ ni tó ń mi lágàlagà tá a gbọ́ náà dìde gbà lọ wáyé ọkọ̀ ọdún kan sígbà yẹn àbọ̀sùnmọ́gbà yẹn òun ni àwùjọ ẹ̀rọ lọ́jọ́ lọ́dún lára òun ni wọ́n jáde láyé. tó báyìí ni àlàyé àbí ọ̀rọ̀ ráńpẹ́ nípa ẹni tí ọgbà àdéhùn yìí wá. a wá lọ síbi ìgbésẹ̀ ẹlẹ́kẹta òun náà lè ti sàlàyé kí ló bá wà nínú àdéhùn yìí gan sọ. àlàyé àkọ́kọ́ tí a kọ́kọ́ mẹ́tò bá a rí pápá nínú àdéhùn yẹn wípé sọ́ọ̀bù àdéhùn tí àwọn ẹni méjì kan wà. sọ́ọ̀bù àyẹ̀sọ̀ agbọ́dọ̀ gbọ́ yé wípé àfúnẹ́ẹ̀fù ni ìyẹn ní pé sábà àti àfúnẹ́ẹ̀fù kìí ti bá ta one two three four five six seven lọ́ba tẹ̀sílà bí kò ti pé kọ̀ọ̀kan nu ọ̀gẹ̀ wọlé tó mílíọ̀nù tàbí jù bẹ́ẹ̀ lọ á sọ yìí nínú ẹ̀. ọ̀rọ̀ kejì dábùbọ̀ yìí lábẹ́ sábà àti títí àwọn ẹni méje ń bẹ tọ́lọ́ máa fi sínú bòjì ẹ̀ lọ́jọ́ tí ò ní sí bòjì kan àjòjì ọlọ́run ọba ṣùgbọ́n لا مفهوم لهذا العدد ọ̀sá gbọ́ yìí ká gbọ́ yìí pé méjì péré làwọn ọ̀rẹ́ yẹn kí ló fà tọ́lá àwọn èèyàn bíi ìdúnbẹ tí wọ́n pọ̀ tó ti fáwọn náà wà lábẹ́ àwọn ẹni tí wọ́n máa wà ló ìbòjì ìbòjì ọlọ́run bá tó fà ní mọ̀tàrà lọ́jọ́ tí o ní ìbòjì kan àti ìbòjì ọlọ́run tó bá tó tààrà eléyà gẹ́gẹ́ bá tí àdúrà pẹ̀lú hadith abiliyo hadith wọn lọ bí bàtẹ́lẹ̀ sọlọ́lọ́ àdùsọ́lá olùwọ̀n àǹgọ̀rọ̀ mọ̀ọ́fẹ́rọ̀ àwòwádùn àìláàbò abọ́láhùlọ́ ìrìlẹ̀ yàwó mọ́lá àbílà ìlà àbílò. ẹni yóò tọ́ba rẹ̀ sí ẹni tó wà ní òṣòro ó yáwó ni o ẹ̀kọ́ rówó yìí san ara rẹ̀ ò ní ilé ọwọ́ abilára kalẹ̀ dìgbàdá àyẹ̀bẹ̀dẹ̀ ti ẹ̀ mọ́ ẹnì yẹn jẹ́ ní gbèsè bí ọ̀sẹ̀ tàùsì lágbàáyé ọ̀dẹ̀ rí pé kò rí olùmọ̀tì kékeré ti kó rẹ̀ twenty péré ni òun wa àbí àkójọ ẹ̀kú gbogbo ẹ̀rẹ́ yẹn adọ́nàmúlọ́rù ní ìdílé yọ̀wọ̀lá ìlà ìlà rẹ̀ ọlọ́dẹ̀ tí máa tẹ̀lé ẹ sínú ìbòjì ìbòjì ẹ̀ lọ́jọ́ tí sára kéwú díẹ̀ àbọ̀ àtàwé ìlú kájà rà pẹ̀lú àjọ ìwà òwò àlùkìrẹ́lá nínú sílàtà pé ní ẹlùbáàbí. ó ní ẹ̀rí ọ̀rọ̀ yìí pé táwọn ẹni méje yìí nìkan ni wọ́n máa fi ọ̀rọ̀ yìí sí ẹni mìíràn jẹ́ olùmọ̀ tí wọ́n ń pè ní Shamsuddin bọ́dọ̀ àtọ́ arọ́ọ̀bì alimárùn bilharawi alimami bilharawi ó ní mo ju ọ̀rọ̀ yìí sí. ìgbà tó wá sí Cairo wọ́n lẹ́nu yìí gẹ́gẹ́ òkìkí kan rí pé ọ́n hàn sọ̀hí muslim wọ́n ti wá sí ilé ìrìn sojú ọba tó ń pè ní àyùmọ̀tẹ́yì ẹ̀jẹ̀ kíkẹ́ ọ̀yá àtọ̀ fún mi sẹ́kọ̀ jẹ́ ní méje lọ́tọ́ máa wà nínú níjọ́ pé dàlọ́ ẹ̀yà lọ́jọ́ tí omi kan àti gbòjì ọlọ́run òun tún léèrè àwọn nǹkan rí wọn kò sí ewu lẹ́jọ́ yẹn. òsì ẹdáàbọ̀ ẹ̀yọ́ ọlọ́mọdé ẹja máa ha kí n bá bá ti ń kọ́ mímọ̀ òun ni òjé kẹ́ bá àwọn àbáwá yìí títí tó o. nítorí pé ẹni tó hà nǹkan yóò jẹ́ dùn àlẹ́ ẹ̀rí títí lọ́jọ́ lọ ẹ̀sìn rílẹ̀. ẹ wá sọ̀rọ̀ lọ́la ni ẹ kí wọ́n ẹ̀ àwọn ìmọ̀ mùsàfẹ́ lòun ti sọ ní orin tí wọ́n bá lọ fi sì síwájú ìmọ̀ mùsàfẹ́ ọ̀nà ìdí mímọ ayé àìsàn máa yá máa mọ́tò ya ọ̀run bá òun ni pẹ̀lú wí àwọn làwọn làbàtì ló tó tó ìmọ̀ fi tẹ pẹ̀lú mi. nígbà tí wọ́n bá ti gbèrú rẹ̀ báyìí ẹ̀fọ́ àwọn ni àwọn lò fún kọ́ńtì ìwé àárọ̀ ọkẹ́ mi gẹ́ ní àpamọ́ rẹ̀ àkóńtì ìmọ̀ nìyẹn làbàtì ló tó tó kìí ṣe inú àpótí tẹ ẹ̀mọ̀ yẹn ni lábẹ́ lọ túbó tó ti bá sọ̀rọ̀. ìǹkóńtò ti báyìí sì ká dandan ẹni mo fi ìmọ̀ àyè. tí mo bá wà nínú ilé ìmọ̀ mi bẹ́ńbẹ́ àwòkóńtò ti sókè ká dandan ẹni mo fi sókè. tí mo bá bẹ̀ wà lọ́jà ìmọ̀ mi wá pẹ̀lú mi lọ́jà báwa náà ti gbọ́dọ̀ rí nìyẹn o. kẹ̀kẹ́ wà ń tòlù nígbà tó ti pé àbáwá ń tẹ̀lé rẹ̀ ìbọn hajj náà ọ̀làdùn ràdìmọ̀ ọlọ́run ọ̀dùn ààrẹ wọn náà wá wọ̀ sí àá ẹ jẹ́ ká lọ wá wọ àhàdìsì kẹlọ́yà ajẹ́ kẹ àhàdìsì rí tó tún sọ nípa àwọn ẹni tó ju méje yẹn lọ táwọn ẹlẹ́dẹ̀ẹ́sì máa wà tó ju rẹ̀ méje yẹn lọ tí wọ́n wà nínú òjì ọlọ́run lọ́jọ́ tí òjì tí bòjì àgbègbè òjì ọlọ́run ọba sùhánà wọ́n náà wà ṣùgbọ́n àwọn tó ṣe yé fi àwọn méje táwọn sẹ́ńtà yẹn ọ wá pẹ̀lú àwọn àfihàn tó ṣe pé àwọn àhàdìsì yẹn yẹ̀lì sí àdì àwọn àhàdìsì tí ọjà àdéhìí lọ́jà lọ́lá làbí àdé ọ̀rọ̀ yẹn ni wọ́n rọ péjọ sínú ẹsẹ̀ orí méjì tí wọ́n fi fi àìlé sí ẹsẹ̀ orí sí àbùṣẹ́ náà táwọn ti fi kọ́ nígbà tí wọ́n ń sọ nípa àwọn ẹni méje yẹn méje yìí tá a kà ń lọ lọ́wọ́ àbúrò bí lọ́wọ́ lọ́wọ́ ìyẹn àdéhùn àbí ìwé ọ̀rọ̀ yẹn wọ́n jẹ́ lọ́wọ́ tọ́lá ní. ìyá àbùsá àmọ́ yẹn nìyí wọ́n ti wọ́n kọ́ láti ẹbí ìyọ̀lùmọ́ òṣìṣẹ́ ọ̀bá ìfẹ̀sà àbọ̀ àjá yòdì lọ́wọ́ lọ́wọ́ yìí kẹrí mú mi rẹ̀ lèyí mọ̀hẹ́tọ́ àmìkún náà ṣe ọ̀run mọ́tàtọ̀ dìkún wọ́n bá ti mú sọ̀lẹ̀ pẹ̀lú ìmáàmù ní àdìlẹ́yìn ìyẹn ti dé sí àdìs àbí ìrora àti àkàfọ àyè wọn là nẹbi sọlọ àtàlà àbùsí àmọ ni wọn fi orin yẹn kalẹ̀ bẹ àdìs tá a tẹ̀sí gbé mọ̀hánà ní lórí ẹ ẹsẹ̀ orin méjì yìí ti sàlàyé ṣíṣe ànàbí yòlù mùsùlùmá sọlọlọ ọ̀hún àlejò ọ̀sẹ̀lẹ̀ ó ní àwọn ẹni méjì kan bẹ sọlọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ ọba alákọ̀ọ́lé àtàkọ́lé wọn wọ́n máa fi wọ́n sínú bòjì ẹjọ́ tí ò ní sí bòjì àti bòjì ọlọ́run akọ́kọ́ ní wọn kò fíìkù ẹni tó nífẹ̀ẹ́ nítorí ìdọ́lọ́run ẹni kejì ní wọn àbí ìfò ẹni tó kájú kò ní ti pálapàla ẹni kẹta ní wọn náà ṣìkù ọ̀dọ́ tó dàgbà sínú ìlọ́wọ́ ọba ẹni kẹrin ní wọn mọ̀tà sọ́ọ̀tìkù ẹni tó ṣe sàárà tọ́wọ́ ajá sí kó ní ìkíláàsì pẹ̀lú sàárà tó ṣe yẹ kó ti sàárà pamọ́. bákan náà ẹlẹ́ẹ̀karùn nínú wọn òun náà ní báàkì ẹni tó ti kó sunkún ìyẹn ní ibi ọ̀rẹ́ tí ọlọ́run bá wá sunkún nípa ìdẹ̀rọ ọlọ́run bá tún hàn ẹlẹ́ẹ̀kẹta tó wọn òun náà ní mùsọ̀lì òun lẹ́tọ́ ti fẹ́ ṣe rẹ̀ rúpọ̀ mọ́sálásí kọ́sà máa lọ kírun bẹ́ẹ̀ ni wọ́n ní ìmọ̀ òbí àdéhì ẹnì kejì nínú wọn òun ní ẹni tó jẹ́ aṣáájú tó wà ní dọ́gba. ìbùsùn Hajar al-Asqalani rahimahullah ìpè àjẹrí àwọn àhàdìsì mi tó ṣe kóhùn dẹ́ sọ fáwọn kẹ́ máa wà nínú ìbòjì ọlọ́run ọjọ́ tí òde sí ìbòjì ká ìbòjì ọlọ́run ọba sùhánà àwọn àwa àwọn padà rí àwọn ẹ̀gbà wa méje àdìsì méje tó ṣe gbára lé àwọn náà wá fi ẹsẹ̀ orin mẹ́ méjì wọ́n fi kó ọ̀rọ̀ yẹn síbẹ̀ wọ́n ní wọ́n sì ti sábà àdáhùn wọ́n sì ti sábà àdáhùn. ní وإن ضر ذي عسر وتخفف حمله وعرفت ذي قرم وعون مكاتب وتاجر بذكر بالمقال والبيعه قل كنت مدف إذ لا لغار kí yẹn tá a jí fún ẹni tí ń jagun lójú ọ̀dọ̀ ọlọ́run ọwọ́ abẹ tó rẹ̀ lè wà lójú ọwọ́ àdúrógbò yìí kò jẹ́ ọlọ́run ọba tó bá rẹ̀. bákẹ́rẹ́ wà áwọn ẹ̀wò àti kí yẹn tá a ti lẹ́yìn fún bákan náà ìzọ́rọ̀ fi ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rì ẹni tó wà ní ìṣòro ẹ̀yẹ̀ fi ilẹ̀ kára máa fi tẹ̀ bákan náà wọ́n tàbí ìbàkìlì ẹni tó ti pé òbítíbitì gbèsè bọ́ àlọ́rùn ẹ̀ kéèyàn wá fún iye rẹ̀ pé iye báyìí ni mo iye báyìí kó bẹ́ẹ̀ bákan náà wà ní ìbáda fi gbòòrè ẹni tó jẹ gbèsè kéèyàn ta lọ rẹ̀ wà áwọn ẹ̀kọ́ kí tí ọ̀la ọ̀sẹ̀ kọ̀ọ̀kan rẹ̀ tó di tọmọlúwàbí. bákan náà wọ́n dá ìgbìmọ̀ tó di fi ẹni tí ń sòwò tí wọ́n sòdò ló ń fi ọ̀rọ̀ rẹ̀ níbi owó yẹn kọ̀ọ̀kan ìdìbì àtúnṣe rẹ̀. ẹ wá ní gbogbo eléyìí pátá náà ló ti ní àwọn ẹgbàá wa wọ́n ní bàbá fẹ́ wò nípa pé ìdílá ló ń kọ́ọ̀bù ẹni tí ń jàm bí yẹn tá àjì fún ọ̀sà tẹ́sí tẹ́sí ti jàm tó jọ̀dọ̀ ọlọ́run wọ́n lọ́wọ́ ló kàdé fi ọmọ ọ̀sán rọ́jò lọ́wọ́ sàrà án wọ́n lè ti dọ́lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àtúnlá níjà gbójọ́ ni ọlọ́run ọlọ́run ti máa fi wúlẹ̀ sí abẹ́ kò jẹ́ rẹ̀ jọ mi làwọn ẹ̀yà lọ. àdìmọ́ kò fà yóò pé rọ́bì mọ̀ gbogbo àwọn tààrà wọ́n gbé àdébì yìí jáde lójú àgbọ̀pẹ̀ ní tẹ̀wọ̀n ní ètò ìṣẹ̀lẹ̀ wọ́n ti kọ̀wé fún pé lọ́wọ́ fún olómìnira ọmọdé àdéhùn ọ̀tọ̀ wa ń rẹ̀ lọ́wọ́ adúláwọ̀ ọ̀hún yọ̀mọ̀lá àbílà ìlà àbílù. Àdéhì tó gbé yẹn rẹwà ìmọ̀ mọ̀gbà yóò tí wọ́n gbé jáde látọ̀dọ̀ ẹ̀fọ́ pé títà lè wọlé àdéhì àdàbí. Bákan náà ẹni tó fi àti tó tó ti fẹ́ sí sòrò bá ó ṣe kí ni ó fi ilẹ̀ tí ara fi padà jẹ́. Àbó ti fa gbégbé nìyẹn kó ìmọ̀ mùsùlùmí wọn gbé àdéhì yìí jáde àti mú yẹn lẹ́wà sáájú. Ibi tá a kà ń lọ lábala bẹ́ẹ̀ ọ̀hún náà ni wípé méje yẹn sábà àti yẹn láàbọ̀ kúrò lè dá ẹ̀ka láàrẹ̀. òtúmọ̀ ikú pípù rẹ méjì yẹn lọ. bí wọ́n wà lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àti bòjì ọlọ́run wa subhanahu wa ta'ala. àwa rẹ̀ nù hadithi yẹn. إذ سبعة يظلهم يظلهم الله يوم لا ظل إلا ظله. إذا لا وجه نجم tóbi tọ́lọ̀ wọn lọ́wọ́ àti wọ́n sí abẹ́kùtì abẹ́kùtì rẹ̀ abẹ́sàlàyé pé ìkùtì rẹ̀ yẹn á rí pé ìdọ́ọ̀fà yìí lọ́lọ́ ìtàlára kan ọ̀tẹ̀ àyà èyí tó rìnlẹ̀ sí ní ká sọ yìí pé ìdọ́ọ̀fà tó tẹ̀sírì àpèsè ìyì ni. lẹ́yìn náà ni pé asílẹ̀ túmọ̀ sílò yẹn ti sílò làárù pẹ̀lú ẹ̀gbà wa mi nínú hadith Sulaiman látọ̀dọ̀ sàyìn ìlú mọ̀nsọ́ wọ́n ti sábà àtún ìyọ̀dílò ọmọlọ́hùn fi ìdílé àrùn bí aláwọ̀ ẹni méje ń bẹ̀. ó ti gbọ́dọ̀ fún bàbá tí wọ́n ti nù abẹ́ ìbò ti àlẹ́ àrùn sí rẹ̀. alẹ́ bí sọ́lọ́ lọ́wọ́ àyọ̀dọ́lá ọ̀wà ni yẹ́wò mọ́lá àbílá ẹ̀là àbílá. lọ́jọ́ tó pépé kò ní sí kò jìgà àgbòjì ọlọ́run bá tó ọjọ́ táwọn yẹn máa tó ìran kiri àlá ní ìsíwájú ọlọ́run bá ti rú bàbá láyé òru sùn máwọn èèyàn òru máa lágbára àwọn èèyàn lágbó lọ́pọ̀lọpọ̀ ọjọ́ yìí ọjọ́ àkójọ ni èmi àkójọ yìí wáyé lìyẹ́jì di ẹlẹ́bí ní asáwò mímọ́ àlè kọ́lọ́ bá fi lè sọ lẹ́sọ̀ọ́ àwọn tó fà ìdá tí wọ́n fẹ́ fún ọ jèlè fẹ́ wọn wọ́n yé ti di alẹ́ sí ilẹ̀ àtúntò lè tó sílẹ̀. àwọn tó sì ti dada káwọn náà lè rí dada sí ti àlùjẹ náà. wọn náà bá máa kó àwọn èèyàn jọ ní ọjọ́ yìí ọ̀rọ̀ á àwọn èèyàn nítorí bọ́jọ́ yìí ti tó bíbẹ̀rù rẹ̀ ti lágbára tó ti sọ̀rọ̀ yìí ti le tó wọn náà ti fà fẹ́ pé ká pèsè bọ́jọ́ yìí níbẹ̀rẹ̀ gbọ́dọ̀ àdéhùn máa súnmọ́ àwọn èèyàn oògùn oògùn àwọn èèyàn dàrú ọwọ́ àná àdìsá mi gbẹ́rọ rọ́bì ọlọ́run dàrú àrùn àwùjọ wọn là débi sọ́lọ́ bá àtẹlẹ wọn lè dẹ́rẹ́ àwọn èèyàn wọn máa làágùn níjọ́ fi dàrú kẹyàmà hàtà ayé ìtàbà àrọ̀ òhùn fi ọ̀f òkun wọn yóò sì máa fa yóò tó sàmàyìn náà dìrọ̀ à bí ìfọ̀n fẹ́wọ́n sí òun lọ́ máa tó níbi òun yẹn ti máa balẹ̀ tó nílẹ̀ bí ó ti kalẹ̀ tó yẹn ti yóò múlẹ̀ níbẹ̀ yẹn ti tó bá kọ̀ kalẹ̀ tẹ́ omi yẹn wà á rìn tó sẹ́wọ́n bí ìgbọ́n bí tó fi ọ̀rọ̀ alágbára dé kódà wọn ní ogun yìí ń gbọ́ ẹlòmíì dáhùn tí ó fi ṣe gbogbo ìdí wọn ọjọ́ yìí lágbára lórí jáde báwọn ẹni tí wọ́n wà á wà lábẹ́ òsì ńjọ́ yẹn òun làwọn ọ̀rẹ́ méje ilé ìtòkì ilé ajá àpọ̀lẹ̀. alákọ̀ọ́kọ́ náà àwọn ọ̀rẹ́ méje yìí òun náà la pè ní alimami al'adi ẹ̀sìn ṣe lọ́gbà. Àwùjọ lọ yé wa, bíbá yìí pé àwọn ẹni méje méje náà ń dákọ̀ yìí bí ká máa dákọ̀ rọ́jò lò bí rọ́jò láàyè. Tí o sóbìnrin fẹ̀, bẹ́ẹ̀ ni obìnrin wọn ló rẹ̀ ọ́. Gẹ́gẹ́ bí شيخنا العلامة ابن باز رحمه الله تعالى والحديث يتابع له أو بعناه قلت له في بعض كرامته من وجه ọ̀rọ̀ àkọ́kọ́ òun lè lo tó ní ṣe pẹ̀lú àdìmẹ́rẹ̀ ìtayì níbẹ̀ láti yọ obìnrin lẹ́gbẹ̀ẹ́sọ̀ ṣé wọ́n bá tẹ̀lé tọ́sọ́ àti láti jó yé wa ìgbéra yóò fi òkòrò wọn láwọ́ àbúrò ọ̀gbìn ìmọ̀ràn wọn oníjèrè ìjọba oníjèrè tó bá ní ta ní aṣojú yín ta lórí yín fi darí àlámọ̀rí yín tọ́jà lámọ̀rí gbogbogbò wọ́n bá lóbìnrin ni wọ́n yà lọ́pàá wọn oníjèrè lójú ẹgbẹ́ ànìzọ́ọ̀mù dìmọ̀kàràsì èyí tí wọ́n lò láwùjọ wa yìí kìí ṣe kìí ṣe ìlànà Islam ẹ̀rọ fún ìlànà yẹn òfin àtọ̀ sáàrin ọkùnrin àtòkìrin nípa àdìdarí. lóbìnrin ọba ti ẹ̀ darí ọláwọ̀n kan tó lè máa darí ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ bí àwọn ọmọ kéékèèké nǹkan kan ṣùgbọ́n wàá darí gbogbo àlámọ̀rí gbogbo tọkùnrin ọwọ́ alábẹ́rẹ́ jọ́ máa fi tẹ́tídé tẹ́tídé fún yàrá ọdún bá yàrá ọdún báyìí ilé ọkùnrin. ọ̀rọ̀ kejì òun níbi dáwọ́ inú ọ̀rọ̀ jùlọ mọ̀hánilẹ́gbọ́n ọ̀rọ̀ jùlọ pẹ́ẹ́tù owó mọ̀hánilẹ́gbọ́n fi mọ̀sáàjì ní àwọn fìmọ̀ ti sàmọ́ fi sàkílù muslim ibi ọkùnrin tó ti ní pé ẹ̀mí ẹ̀sùn mọ́ mọ́sálásì tọ́ba ti jáde bí kó tún padà sílẹ̀ wọ́n ní ayọ̀bìnrin lẹ́wọ̀n nítorí pé ìjọsìn tó fi lọ́lá jù lọ fúnbẹ̀rẹ̀ òun ni kí rẹ̀ bá sígi ni òun kó bá sílé abẹ̀rẹ̀ àdéhùn wáyé pé làtẹ́mùnàrú làtẹ́mùnàrú ìmọ̀ àlọ́ọ̀dí mọ̀tàjìdàlá. ẹ kò gbọdọ̀ kọ̀ fún àwọn ẹ̀rọ ọlọ́run ọba lóbìnrin láti má lọ mọ́sálásí ọlọ́run. ọkọ̀ ìyá pé kí wọ́n bá lọ ńkọ́ kí wọ́n bá jáde lẹ́yìn òní tó nípa bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ náà àwọn ènìyàn náà dàbí ìmọ̀ọ́mù ààrẹ ẹ̀tọ́ jẹ́ aṣáájú gbogbogbò tó ń bọ̀ wá ń ṣe dọ́gba wọ́n lè fi ń darí àkóso tó lágbára wọ́n láti lè sọ pé gbogbo ẹni yóò ti bá darí kẹ̀kẹ́ náà láwọn àwọn mùsùlùmí tó ṣe dọ́gba bẹ́ẹ̀ bó láti mọ dọ́gba òun lè ní fẹ́ni yẹn ń tẹ̀lé àti ọlọ́wọ́n wọ́n ní hadith yìí bẹ̀rẹ̀ pẹ̀lú alimami alhaji nítorí tí àǹfààní alákòóso òun ló ń pọ̀ jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àǹfààní rẹ̀ kálí ọ̀ká fọ́ ẹnìyàn máa dájọ́ òdodo tí ọba wa lábẹ́ bòjì onítẹ̀lé fẹ́ẹ́rú ẹgbẹ́ bọ́lá wọn bá sùhánù ọ̀dà alẹ́ sọ fún ẹbí náà ìdá fún alẹ́ ìgbọ́lá tó sọlá mọ́ alẹ́ àbí yìí náà ọlọ́run yà ولا تتبع الهوى ويضلك عن سبيل الله eré dàkún àti ọkàlẹ̀ kọjá àròlé táwọn èèyàn torí bẹ́ẹ̀ dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú òtítọ́ má tẹ̀lé mẹ́lú ọ ọba ti pé mẹ́lí àti ẹlọ́nà kó lójọ́ ni ọlọ́wọ́. bákan náà ẹni tá a pè ní aṣáájú déédéé tí ó kìlẹ̀ wà lábẹ́ ìbòjì ẹni yóò fi jẹ́ sí ń tẹ̀ láti ọlọ́wọ́ ọba èyí tó ti pọ́ ọlọ́wọ́ ọba pàtí ìtọ́nà ẹ̀kẹ́ sí ìtọ́nà méjì ti ń pa wá láti ká máa ti dọ́gba dọ́gba darí ọ pàtàkì débi téèyàn ó ṣe dọ́gba téèyàn bá ń ṣàkóso láàrin àwọn ìyàwó tọ́lá alákòóso lèèyàn náà ẹnì fún wa tó hàlì káàdébì sọlọ́lọ́ àgbàlájú yẹ wa ibi ẹni yóò tọ́ bá dídí omi ẹ̀ka omi ẹ̀yọ orú kan lọ ìyàwó ni mo gbà lérò omi là á ń pè ọwọ́ àbí sí ọ̀kan ó ń bì sọ́dọ̀ ọ̀kan jù kan lọ já àyàwó kẹyàrọ irúfẹ́ ní máa dé nígbà tí àwọn àlùjẹ́ńdẹ̀ tó bá wọ́n ní hà tó lè kéèké ti ta nìyẹn. tó nípa bẹ́ẹ̀ dọ́gba yìí tábìlì mọ́ pàtàkì àtúnṣe dọ́gba láàrin àwọn ẹni tó ọjọ́ ọmọ wa. àwọn àkàlí ìdí pọ̀ ẹgbẹ́ náà tí ìbáṣà ti tòbi tó ní tó lọ nípa tíńtì wá nínú òkòrò àti dọ́gba àtẹ̀kẹ́kọ́ wà nínú rẹ̀ bákẹ́rẹ́ àti ìjìyà ìgbẹ́fún ẹni yóò tọ́ba ti òjòrò tí ò ṣe dọ́gba nínú àkóso tí ń ṣe kápú alẹ́ rẹ̀ sánú rẹ̀ òun lọ́wọ́ sẹ́ńtẹ́ mi sọ́lọ́ rẹ̀ sọ́lá sọ́lọ́ hadithi muhammadu ni ẹ̀sà wọ́n ti máa gbọ́ òjijì ọlọ́run sọ́lọ́ rẹ̀ sọ́lá ní sọ́lá yìí ṣe ọ̀sẹ́rù kan tọ́lọ́ kó fún ní àkóso kan sí ó sọ wọ́n wá kù níjọ́ tí ó kù wọ́n wà láàyè yóò lè ra ìyá rẹ̀ wọ́n lè ṣí ìdí àwọn ẹni tí ń ṣàkóso wọn yẹn ilà àrọ́dọ́lọ́rọ̀ àìyí ìjẹ́nà àti bọ́lá ọ̀bọ́sà ìjẹ́nà lé wọ̀ nínú àwọn ará méje yẹn òun náà a sáàbù lẹ́sà àbí àgbàdà sílẹ̀ nínú àwọn tó máa wà nínú òjì ọlọ́wọ́ bá ọ̀dọ́ tó dàgbà nínú ìjọsìn ọlọ́wọ́ bá nìkan. wọ́n lọ tẹ̀sà ọ̀rọ̀ ọ̀dọ́ nítorí gáàsì ìbọ̀dọ́ ní ìyẹn máa ń lágbára ẹ̀rù wa ni wà ń kálẹ̀ sí báyìí ọlọ́run náà máa jẹ ara a wà yìí lọ́sẹ̀ ẹ̀rì máa fi máa ti lé ní ogójì ọdún àti wọ́n tó àádọ́ta ọdún tí láwọn bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn máa fẹ́ ní sùúrù ẹ̀jẹ̀ àgbọ̀ tẹnu rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ kọ̀ọ̀kan ti dèdè èmi ti lọ́jọ́ ọba tó ọjọ́ wọ́n sáwọn afẹ́ wa èmi náà àwọn onígbà ìbílẹ̀ tún láyé la ìṣesí ọ̀dọ́ nìyẹn ìyá bí bàtàwọn yẹn ti máa ń rí pálapàla ṣe ti wá gbogbo ewé ní ẹ̀rí lọ́fà ibi ọ̀dọ́ bẹ́ẹ̀ kọ́ máa ṣe yẹ́lẹ́yẹ̀lẹ́ káàkiri kó sọ bá dára ń tò ó kó sọ bí àgbo yòròyòrò ìfẹ́kùn bí ara nígbà wo ọ̀wá ń ṣe lẹ̀ kọ̀tẹ̀lé fẹ́nu ọwọ́ wọn ìjọ ti ọba tó káàdà iye ò lè wáyé àti kí bẹ́ẹ̀ kó tó lókè ọ̀dọ́ yẹn. nítorí tó káàdà ọlọ́run ní ìlà òun fèsì àtúnmí ààbọ̀nù ìrọ̀ sí yìí wọ́n ti dá òun gbọ́dà ìpàdán làwọn ẹni ẹ̀yà wà sáwùjá eléyìí ronú pé bọ̀yẹ kó rí bẹ́ẹ̀ bóòtú ti lè dájú pé nǹkan àti ìtọ́jà tó sọ́wọ́ ọba náà máa sì lọ́dọọdún ọmọ tó máa gé sáwọn yẹn lórí bẹ́ẹ̀. wọ́n bá ń ṣe yẹ́ ẹ̀sìn nìkọ̀ eléyìí kójọ bí èkejì náà lọ́ba tó ń ka àwọn ẹ̀sìn gbé tó gbé. ọlọ́wọ́ á ti fẹ́ láwọn ọ̀dọ́ yẹn pétìlíà ọ̀dọ́ ni wọ́n á mọ̀ ní òde ọ̀sìn yìí wọ́n ti gbàgbọ́ mẹ́lẹ̀ náà ọ́ àdùn àgbàlẹ̀ sí ìmọ̀lẹ̀ ọ̀dún tó ti káàmù àyà àtàkì. nípa bí àtìpé wé bó ti pàtàkì tó òun làbẹ́ ti sọ́nù lọ́wọ́ àtọ́lá ní máa ń sàtọ́lẹ̀ rẹ̀ káàdé wo owó láti fẹ́ lu ìwé wá sí. a sì má gbàgbé nínú ìbéèrè tí wọ́n máa ń ṣe tí wọ́n á fi wá. tá a bá wà ní kúrú bẹ́ẹ̀ ní ọmọ ìṣẹ̀yà àná ọ̀kẹ́ fẹ́ nìyẹn. pé pé kò ní sí òkè pọ̀ láàrin rẹ̀ sọ́lọ́wọ́ bá a rẹ̀ bó lè ti ṣe àtìpé wé rẹ̀ sí. النبي صلى الله عليه وسلم لما تنزل ولا ولأمتهم خمسا قبل خمسين قال مارو فتشوا الفاني مارو إمام دوني أبقى دوني شبابا أزيكوا دوري قبل حرابي تدوكو وبركة إما دوراي لأمتهم يقوم بجريري قبل شغلي قلوا لي بيوا أسائر رزا إرايه olóde wa nù hadithi kan tí wọn náà lẹbi sọmọ náà sọlá sọ yìí pé àti àtúwẹ̀lì bàrọ̀ kéèyàn náà láti àkóso ráyè kìí sábà pé fún yẹn. ọ̀pọ̀ èèyàn ló lẹ́nu nílé ilé kan ọmọ nìkejì. torí bẹ́ẹ̀ wà áyáta ìgbésí ayé rẹ̀ kọ́nà rẹ̀ wọ́n fi àwọn oṣù kó lórí lọ́wọ́ àgbo. bákan náà wọ́n fi àtàkì gbàtọ́ lálàáfíà kọ́rọ̀ rẹ̀ kó lórí yára rẹ̀ wọ́n fi lá ìgbà kan níkà bákan náà wọn gbìlẹ̀ ìgbà tó ọlọ́rọ̀ ó tó di pé wàá sálákà hadith yìí wà nù al-Mustadrak lil-Hakim hàbà ní hadith yìí ọgọ́rùn méje àgbàbá ní sọ̀rọ̀ yẹn lọ́wọ́ alẹ́ ẹgbẹ̀rún méje àti bí ọgọ́rùn mẹ́tọ̀ àti mẹ́rin lé ní ogójì sẹ́wọ̀n náà bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ àpọ̀ pípọ̀. àti pé wéyìí á jẹ̀rí gbogbo ọ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń sàkó lè dé e bí ẹni tó lóbi ni tó ti lọ níyàwó tó ti rọra rẹ̀ lu àwọn bùkátà kan tó tóbi ẹni pé lẹ́ẹ̀ bá rí wọ́n bá bẹ̀rẹ̀ pé ó sùn báyìí wá tó pa á ti kí ló dé bùkátà ti dé òun lọ. ni wọ́n fi sọ yí pé kéèyàn kẹ́kọ̀ọ́ ìṣèkọ́rù nígbà tí ìyẹn wà ní kékeré lásìkò ìwé kàdínà kùsì àyẹ̀kẹ́jà ọ̀dà ní kéèyàn fà bóyá ilé ìkẹ́kọ̀ọ́ lágbàdì yìí kíkẹ́ ẹ̀ máa bàlà sórí omi ni. ẹlòmí ọmọ ọmọ ọdún ti bẹ̀rẹ̀ kéwó lé lógún ọdún ọmọ mi ìdí òun tó ń wọlé kéwó olùjọ́ ọdún bẹ̀rẹ̀ lọ sùn sàmà rẹ̀ láyé. lójú gàdí ìyára yìí kọ́ ọmọ yìí òun là ti fẹ́ wé. èyí ó tún rí ìpara sí ìyá àti bàbá èyí ó lè ti rere fún ọ. èyí ó tún lè bá wọn ẹni rẹ ìyẹn fi hákéwò ní atúrọ̀ ìyàlọ́rùn láti hákéwò dáadáa. ẹ wá yẹrẹ mẹ́ta táwọn ilé òun ẹni rọ́jùlọ pẹ̀lú máa ń lọ́tún bí pẹ́sẹ́ àìsí. ẹ̀rí àwọn yẹn lọ lọ́wọ́ máa ní kí ọlọ́run sọ nípa wọn. bí kìí ṣe mọ̀ yá àkúrò lọ sáà kìí dàlá. àwọn tí wọ́n máa lo ilé ọlọ́wọ́ ọba mọ̀ ní àbọ̀dẹ̀ bìlá ẹni tó nígbà tó tọ́lọ́ fún wàlẹ́ ọ̀dẹ̀ àtọ́jọ́ ọ̀sẹ̀. wọ́n àkọ́mọ̀ sọ́dà tó ń kírun wọ́n á tẹ̀sẹ̀ká tó dẹ̀yọ̀ zàkà wọ́n lọ́ بعث أولئك أن يكونوا من المهتدين àwọn yẹn máa wà lọ́dẹ tó mọ̀ ní ẹ̀dùn sọ́dún tó wà áyà yìí ṣe. ẹ̀rí ẹni ìlẹ́ni sí ẹ̀mí rẹ̀ ń kọ̀ gbogbo kálá ìgbèdé lóòrèkóòrè tí bá ti jáde láì agbègbè òbí kan padà síbẹ̀. kìí ṣe fóònù nìkan inú kẹ́mí yẹn lè máa lọ sí mọ́sálásí inú kẹ́lẹ́kọ̀ọ́ báyìí náà wà mẹ́. ìdánilẹ́kọ̀ọ́ ìkírun ìṣèlérìlà láwọn oríṣiríṣi ìjọba máa lọ sí mọ́sálásí nìyẹn àwọn àhàdé ti pọ̀ tọ́sọ̀ nípa ọlájú tẹ̀lé kéèyàn ní lọ sí mọ́sálásí kéèyàn lọ lé ọlọ́run ọba sùhánà ọba kòrí rẹ̀ lẹ́nẹ̀wá. ẹ̀rí ọwọ́ tó hadith dájú wá ní ìjàdọ̀ ọjọ́ lọ́sọ̀rọ̀ àti wọ́n ti mọ̀ fọ́dà ilẹ̀ mọ́sálásí ẹni yóò tó bá jí lọ mọ́sálásí wọ̀rọ̀ ọ̀hà ó tún lọ́rọ̀ lẹ̀ àádọ́lọ́ọ̀bù àwọn tó sọ wá ti ṣe kékeré lọ́sọ̀ fún wa ìdí ẹsẹ̀ kọ́kọ́ bí ní ìpanu náà. gbogbo ẹni yóò ti bá sọ mọ́kálásì láàárọ̀ ni nírọ̀lẹ́ ni ó kà sọ lóòrèkóòrè. bẹ̀ẹ́ni torí wọn ẹ̀dá pẹ̀lú máa ń tẹ̀lé ọlọ́wọ́n máa bá yín mọ́ ìdí ká bẹ̀rù ọlọ́wọ́n la. ẹni máa ń tẹ̀lé ọlọ́fẹ́ ti máa ń pèsè kalẹ̀ fún lóòzó lẹ́wọ̀n ìkòlẹ̀ àlejò rẹ̀ ọlọ́wọ́n pa àlejò kalẹ̀ fún lálùjẹ́sẹ̀ kó lẹ́mọ̀ ọ̀dà wọ̀rọ̀ ọ̀hà gbogbo ìgbà tí bá ti lọ sí bá ti lọ láàárọ̀ ti lọ rọlẹ̀ wọ́n ti dìkan lẹ́kọ̀ọ́ tọ́lá ló di lọ wọ́n tún dèjì lẹ́kọ̀ọ́ wà á kàdà ọlọ́dà kò jọ alẹ́ tí ó lè ti ṣe olóore láti rí àlùfẹ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀wà lẹ́lẹ́ ẹ̀yìn náà mẹ́ta mẹ́nu bá òun lọ́rọ̀ jùlẹ̀ àwọn ilé méjì tó ní pé sàkà bá fìlẹ̀ àti wọ́n gbàgbà wọn nípa tọ́lọ́wọ́ gbọ́jọ lórí bẹ́ẹ̀ tí wọ́n fi jáde láyé ẹ̀kọ́ wò lápọ̀ ìnífẹ̀ nítorí ìtọ́lọ́wọ́ ọba àti ìkórìíra nítorí ìtọ́lọ́wọ́. tó ṣàkóso ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ kí ibẹ̀ òun ló kú gbàgbọ́. ìnífẹ̀ ń bá lọ́lọ́wọ́ ìkórìíra ń bá lọ́lọ́wọ́. àyà wa lórí àwọn àhàdìsí náà pọ̀ nítorí ẹ̀ ẹ̀ ní nípa ọ̀rọ̀ yìí. inú àhàdìsí dáwọ́ orí àhàdìsí àbíkú náà lọ. البهلي صلى الله عليه وسلم من أحب لله ẹni ọba ní ìfẹ́ sórí tọ́lọ̀ wọ àbùkọ́tọ̀ lílá ó kún ìlà sórí tọ́lọ̀ wọ àtọ̀ lílá ó kún yẹn nítorí tọ́lọ̀ wọ kọ́nà àlílá ó sì kọ̀ fún yẹn sórí tọ́lọ̀ olówó fún yẹn tọ́kọ̀ ti tẹ́kì mọ́lẹ̀ ìmọ̀ ó tọ̀ ó ti pé ìmọ̀ ló ti pé ìgbàgbọ́ nìyẹn. ẹ̀yìn kéèyàn ti ṣèyàn dá ọ̀rẹ́ ti sọ́nà wọn àríkè la èyí gba tẹ wọn látòdì lọ. ọwọ́ tó kàdí ìgbà tó lọ́rọ̀ jọ lọ sọ̀rọ̀ àti òjò ọlọ́run bá ń tọ́ka wa kí láti dábì ní ti ara wa wọ́n yẹ ká gba ara wa pa tọ́lọ́run bá. àníbi tó ń lọ lọ́wọ́ àti lọ́wọ́ olúwọlé ní iná ti rí ẹ̀ mo fẹ́ ní sí ẹ̀mí ìdánẹ́bí fẹ́ lọ́wọ́ rẹ̀ mo àti àtúntò mi ẹ̀ẹ́dì ẹ̀jẹ̀ ń tọ́ka yìí sínú ibi náà bá fi báyìí ẹ̀jẹ̀ gbàdára yìí. ilé náà hamsu sálámà báyìí lẹ́kọ̀ọ́ ẹ máa fọ́ sálámà kálá ara yìí. kéèyàn sẹ́nà rẹ̀ yẹn pa dọ́lọ́ ikú omi dé dáadáa tọkọ wà lórí ẹ̀ àdéhùn ìtọ́fẹ́ tó kúrò ṣùgbọ́n nílé ìwà tọ́lá kókó ti lọ ṣùgbọ́n ọlọ́run ọba kẹ́rin ló ti pẹ́ ká máa gbé sẹ́ni wa lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tó sókòrò يومئذ بعضهم لبعض عدو إلا المتقين àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀rẹ́ láyé bíbáyìí ọ̀tá ni wọ́n bára wọn níjọ́ ìdá ìlànà àyà àtẹni tí bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ bá wọ́n bá pa wọn gbà lóko orílẹ̀ èdè àti àtàrà wa nípa ọlọ́wọ́ wọn sùhánà bí wọ́n bá ti gbé tiẹ̀ sí ìrìn àyè ìṣẹ̀lẹ̀ lórí ìtọ́lọ́ ẹ̀rẹ́lẹ̀ karùn-ún nínú tẹ́tà ti lẹ́nu bá òun lè rọ́jò lọ́jọ́ àti ìmúra àtúnyí ní alẹ́ òsì hà ẹ̀gbá wa ní ìsọ̀lẹ̀. èyí ẹ̀ka bí pẹ́ nìkan ṣe fẹ́ wá sí ìsìn náà pólísà yìí náà lè ló kókèrè o ọkùnrin tóun náà nípò lọ́rẹ́ wà. bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin àbá àtìkírò àwọn èèyàn rẹ̀ wọ́n bá àbúrò mi náà sọ̀rọ̀ ọjọ́ kan. mo ní lọ́ba rẹ̀ tó dóró mi báyìí tó tẹ̀lé ẹ̀kọ́ rẹ̀ báyìí tó lè fẹ́ àwọn ọlọ́ọ̀ láti máa dọ́ta ajá yìí pé bí gbogbo ẹjọ́ orí náà ṣe lọ́dọ̀ ní pẹ́pẹ́. ọ̀pọ̀ rárá olùgbò gọ́ọ̀mẹ̀ntì ní ìbáyìí tó ti lé ní ọgọ́ta ọdún tọ́ba ló ń bẹ̀rẹ̀ tó ń kọ́ àwọn ọlọ́wọ́ ọ̀gá rẹ̀. ẹ ìbọn lágbára nígbà tí mi lówó lọ́wọ́. tó nípa bẹ́ẹ̀ ẹni tó nípò lóbìnrin ọwọ́ akéwì tọ́tù rẹ̀ lọ́wọ́ àwọn òǹtàgbé adé tọ́ba jẹ́ ti fẹ́ mọ̀lẹ́bí yẹn lè. wọ́n lẹ́nu yẹn sọ fún wọn gbà láti fẹ́ tọ́ba fi títí fẹ́ lóhùn fẹ́ ó lẹ́wà ó nípò yẹn á ká ìrójú àìra yẹn fún òun máa bí ẹ̀ bá òun bí bí tó bí ń sìn. gbogbo táyà gbogbo òru ẹ̀ báyìí. ọ̀dọ̀ ìyàwó ẹ̀ lọ́wọ́ àdó òsì kí nígbà tó ń pè ní ẹbí làbẹ́dọ̀ ọ̀tẹ̀ àwọn àkóbìnrin yìí rẹ̀ wá obìnrin yìí pẹ́pẹ́ yọ̀ọ́ máa wà pẹ̀lú ẹ̀ títí sílé òní bọ̀. ṣùgbọ́n àwọn àbọ̀ wa ni kì í sọ̀rọ̀ ìgbà wá ìrẹ̀lẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ ó ní kọ́ wá sáàgìrì àwa ni náà òun ò ní lè ṣe nítorí tí bẹ́ẹ̀ lọ́wọ́ máa ń pa oúnjẹ lẹ́nu o nígbà tá a ti kò ní dídó ẹnì kẹfà ó lẹ́tọ́ ní kó ti sàárà sàárà ni ọjọ́ sàárà àti ìpamọ́ ìdílé gbé ládàá rẹ pọ̀ ọwọ́ nù àdìsọ́ fúnlẹ̀ ní ìjọ àpá ọjọ́ lọ́sàlá wọ́n lè dídó lọ́sọ̀ lọ́wọ́ àtàlà gbọ́ ilé sọ́dà pàtó sàárà àti ìyàrá ti ní kò tẹ́lẹ̀ tó iná oṣù iná ọlọ́run pàtẹ́lẹ̀. àwọn ìgbà wa pọ̀ lórí ẹ̀ tó ti fẹ́ àwọn ọ̀rọ̀ ní ìtúbẹ tó kù tó tún túmọ̀ àdéhì. nínú ọ̀rọ̀ òun náà ni àdéhì kẹta ni bá tó fún náà nínú àpẹ ìmọ̀kùnlọ́ àdéhì alẹ́ tó máa yé. wọ́n lọ gbọ́rọ̀ ìbàdàn ìtọ́lọ́ lọ́wọ́ àdéhùn wọ́n ní ẹgbẹ́ àwọn mọ̀lẹ́díkà wọ́n tó láì bí ọlọ́run ọ̀bẹ lẹ́dà tí kẹ̀kẹ́ ẹ̀rọ kọ́lọ́hún sọrin kalẹ̀ kò sí ohun tó lé bí rẹ̀ nínú nǹkan tó wà lórí rẹ̀ ọlọ́run ìwà alùpùpù hàdí àìsànba tí ń kọ̀kalẹ̀ kò pé káyì yẹ rẹ̀ ẹlẹ́nu wọn lè fi kọ́ ọlọ́run tó ń sọrin kalẹ̀ káyì wọ́n lọ́kọ̀ kalẹ̀ ó sì máa wá àkókò yẹn jù kò sí ohun tó ṣe déédéé ìrìn lórí rẹ̀ ọlọ́run láti bèrè pé kékeré tó lé júrin lọ síbẹ̀ ní náà ni kékeré lé júrin lọ síbẹ̀ ní omi ni wọ́n lọ́run dáhùn rẹ̀ kékeré tó lé júrin lọ ní atẹ́kùn ni kékeré tó lé júrin lọ wọ́n ti bẹ̀rẹ̀ ní ọmọ ẹlẹ́dẹ̀ adámọ̀ ni ó ti sàárà pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọwọ́ àgbèpamọ́ kò sí ọmọ ó ti sàárà ẹ̀rí títí láláyé tó tóbi dé. ó ti wúta gbàlérò pẹ̀lú àlàyé àdìsí yìí kékeré lọ. àlùmọ́bá aláwọ̀ ìtókòkò ti ti fi pàtàkì àná òsèlú pẹ̀lú ìyá aláìlera ní olè fi kó àbíkí lórí ọwọ́ amú pẹ́pẹ́ sí náírà bíi mẹ́wàá ọwọ́ àti òjọba yìí ọwọ́ alẹ́ ìfúnpẹ́ lọ́ọ́ fi jẹ́ wo lọ́ọ́ fi jẹ́ wo kádàkà rẹ̀ ló lọ́ọ́ fi jẹ́ tí kádàkà yìí bá pamọ́ òun ló ń fi súnmọ́ tó ń pè ní àìsíkìlá ìṣe ìkẹ́ntù ìdọ́lọ́ ọ̀la sùhárà ó sì jìnà tí wọ́n tó ń pè ní ìyá yàrá tó bá jẹ́ ń sàkà tó jẹ́ tẹ́tẹ́ kákéde rẹ̀ lọ́ọ́ fi dà púpọ̀ jù gẹ́gẹ́ bá a dẹ̀ sì mọ̀ yí pé ìlú ọ̀rẹ́ yẹ ọ̀gbọ̀nà gbọ́ kí n kọ̀rọ̀ ṣé bọ́kùnrin ní ọkọ̀ wa lọ mọ́sáàsì tí wọ́n bá ní lọ nísì ṣé wọ́n ní wọn ní òun ṣàfihàn ìjírò ti fi bàbá kì í lé fọ́tò nàìjíríà lórí jáde nǹkan tó lóore jù sẹ́yìn lè gbé sílẹ̀ wọn ní nàìjíríà gẹ́gẹ́ bá nẹ́bí sọ́nù ọlọ́run àrùsọ́lá ìṣe náà ṣe bákan náà ẹlẹ́ẹ̀kejì nígbà táwọn tó kejì tó òun yẹn àbí àwọn ni. ọwọ́ ara ẹni ọlọ́run àlejò yóò pé kò gbójúwò kẹrin ìyàtọ̀ sọ́nà ọ̀la sọ̀hánà. kódà kẹ́ni yẹn wà láàrin àwùjọ dérò pọ̀ ìrẹsì ọlọ́run nìkan ló wà lẹ́ni ẹ̀. bá lọ kó kọ̀rọ̀ ẹ̀ bí wọ́n ti ká ìyàwó mi. èyí lọ́jọ́ fún kàlá. kálùwà ṣẹ̀rẹ̀ ẹ̀yìn àti ọ̀bá fẹ́ fi ìyẹn ti fẹ́ wà lẹ́yìn rọ̀mọ̀dọ́n ọlọ́wọ́ ọ̀kẹ́ ọ̀kọ́ rí sí mọ́kà ní káàbà ọlọ́sẹ̀ ní káàbà tàbí màdìrẹ̀ yọ mọ́kàlájà lẹ́yìn sọ́lọ́lọ́ àtẹ́lá tàbí àlùmọ́dún àkọ́tọ̀ àtúntì àwọn mọ̀sáájì ìlú tọ́jú jàwáàbẹ̀ gẹ́gẹ́ bí a ti nínú àwọn olùmọ̀tọ́lé ẹ̀ lé sílẹ̀ bẹ́ẹ̀ ló ti lọ sí kálùwà rẹ̀ kálùwà rẹ̀ ò àbọ̀ máa sọ sí lówó sọ́sálásí. káyìí àyè òtúmọ̀ tó yẹ náwá nìkan bó ṣe tu lẹ́ẹ̀kẹ́ náà tó túmọ̀ bá ti pọ̀ yìí pé bọ́lọ̀mù nìkan lọ́wọ́ alẹ́ ní ẹ̀. ẹ̀yẹ ti kó sí abẹ́ ẹni tó ti kó tẹ̀lé sí ọlọ́run wa ìfáàdọ̀ lọ́wọ́ nìkan. ojú rẹ̀ lábẹ́ ìdílé ìdádídé kórókóró nípa ìbẹ̀rù ọlọ́run wa. wọ́n tọ́ wá sí ẹgbàá wa ìdí ẹni yòówù tọ́ba rẹ̀ di ọlọ́run lójú rẹ̀ wá ń dání kọ́rọ́kọ́rọ́ nípa ìfàyà ọlọ́run níbi kọ́mi yẹn dá rẹ̀ lábẹ́ ọ̀hánsábẹ́ ọmọ ìkẹyà rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní tẹ́lẹ̀ ìjọ ìdúgba ìkẹyà rẹ̀. àwọn àhàdìsì mi náà pọ̀ nínú àhàdìsì àtúlẹ̀ ìgbà bá ìṣọ̀jọ́ lọ́sọ̀ láàrin wọn níbi àwọn ojú méjì kan bẹ́ẹ̀ pé ìfẹ́ látàkọ̀ tó lùmọ̀ náà ilé òní ojú tó òun lè tún lè fi máa dàtú ìyẹn lẹ́lẹ́ lẹ́nu tó ti pé sàkólódó ìtẹ̀lé ìlà ó ń sọjá àwọn èèyàn tí tàbí má tẹ̀ wọ́n lójú ọ̀nà ọlọ́run wa. àdébí tó ń lọ sọlápá rẹ kọ́ sí rẹ̀ wọ́n ní a máa sunkún lọ́pọ̀lọpọ̀ ọlọ́mọ yìí ẹ̀rí fẹ́ lómi ìdílé lónìí. kódà tó ti sọ̀rọ̀ yìí fẹ́ lómi ìtúlẹ̀ rẹ̀ ìdílé bí bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń pọ̀ sí. kódà tó ti a máa sunkún lọ́pọ̀lọpọ̀ sọ̀tún lọ́wọ́ láti máa gbàgbé ọlọ́run ti lè rí àbáwọ̀ ẹ̀tọ́ kan wọn bá lè kókó ọlọ́run ní bọ̀wọ́ ìlú ẹ̀kọ́ bí ẹ̀kọ́lówó ní ìdíkìrì ńlá. olórí náà dàbí ọmọ kan máa dé sí àwọn ẹni tọ́kẹ́ wọn lè kókó nínú rẹ̀ jọ lọ fún ẹ̀ dídàbí ìdọ́lá ìlú mi àwọn ẹni ó wà lóṣù náà gbogbo jóná láti ayé ẹni tó tuntun ayé àtẹ̀jù lé ní ogún láti mo bí ọ̀rọ̀ mi mẹ́wàá pé mo yọ jáde ó sì tún lè jù bẹ́ẹ̀ lọ́ba rẹ́ra bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ṣe ní ti ọlọ́mọdéwù. àkọ́kọ́ ni a máa rí pé ọjọ́ gbẹ̀dà ẹ̀yà àbọ̀ ọjọ́ tí ó ṣe wù ní òun fáwọn ẹni tí òun adébà lọ́wọ́ tí ó sì fi iṣẹ́ àṣepamọ́ tó ṣẹlẹ̀ rere. a sáǹfà ní pé gbọ́dọ̀ ẹ̀ ti máa léwu tó òun lòun tó sùn máa ń wẹ̀yẹ̀ tó gbogbo àwọn ajásí kọ́jọ́ yọ yẹ ká palẹ̀ mọ́sì kí láti palẹ̀ mọ́sì pẹ̀lú tẹ̀lé ọlọ́run ọba ní oṣù káàdì. iná ọgbà ní bàbá tó hàní ni a lè ṣe ìgbòjì tọ́lọ́run fún bẹ́ẹ̀ bá wẹ̀ sí ìgbòjì rẹ̀ ní ọlọ́run tó di jìlá rẹ̀ ní tàkọ́lé bí ṣe máa tún bí wọ́n bíbù ṣe máa jẹ́ kòyó tó ń la ilé ọlọ́run ẹnu ìfọwọ́ sọ fún arákùnrin sọ́ọ̀lì ọlọ́run fẹ́ni bẹ́ẹ̀ pàtàkì wọ́ọ́rí wọ́n tún kò yára. bákan náà pàdé láàrin nù òun ni pé àti àwọn iṣẹ́ dáadáa kan wà tó ní ẹ̀sẹ̀ tó yàtọ̀ káwa náà lè torí wọn. bákan náà nínú ọgá tó bá yẹn nínú ọ̀pàdé ìdíyà òun ni pé àlọ́ kàfé ìdíyà àgbàdo tó lórí ẹ̀yìn pé ìrẹ̀ méje yẹn nìkan ni o nítorí àwọn ìgbà wà ní ìgbà àgbówà fún àyà. bákan náà ló ń gbọ́dọ̀ ọkùnrin kan òun ni pé ọkùnrin ọkùnrin tí wọ́n ń dá wọn náà àwọn àkàdé ìdè ìsọkùnrin nìkan o inú àwọn ọ̀rẹ́ méjèèjì márùn-ún jẹ́ tòbìnrin náà ní tẹ̀wọ̀ àti àpọ̀ díẹ̀ ń jẹ́ tòbìnrin bẹ́ẹ̀ àyàfi àlámọ̀rẹ́ tó bí ṣe pẹ̀lú ìdarí gbogbogbò àti kíni ọ àti ìmọ̀lẹ́ ọmọdéláṣí lóòrèkóòrè. bákan náà tá a bá tún wọ àwọn àlàyé náà fi bú àyè á máa pàtàkì tí ó ti ẹkú kéèyàn ti dọ́gba tọ́lọ̀ bá fi yẹn ta kókó àwùjọ kan kí yẹn ti dé ilé bẹ́ẹ̀. kódà bí èèyàn orí kẹ̀kẹ́ darí ju pé darí àwọn ìyàwó àtọmọ lọ kí yẹn ti dọ́gba láàrin wọn. bákan náà sábà wọ àwọn àlejò nínú ẹ̀kọ́ dákúrí fún dákúrí láǹfààní bẹ́ẹ̀ òun ní bí a tún máa mọ ìpàtàkì tí fẹ́ fún àyíwálá wàlúwà sílẹ̀ ìsìnà ìdí ìfẹ́ sọ ìtọ́lọ́ àti ìkórìíra sọ ìtọ́lọ́ èyí tí ó lè láéláé pẹ̀lú bí

ọgbọ́n tí kọ́ọ̀lù òun ló fi èyí bí èsì gbòòrò tọ́lọ̀. ṣé aláàbí bá yẹ sunkún mọ́lọ́ pẹ̀lú rẹ̀ ti ọlọ́run náà bí ẹ bí ẹ̀kọ́ pẹ̀lú gbogbo ìdàgbà bẹ́ẹ̀ ṣe akẹ́kọ̀ọ́ rẹ̀ pé ẹ̀kọ́láàsù yìí kámágbàdé àti ẹ̀kọ́láàsù àti mùdáàbá òun ni bẹ́ẹ̀ dájọ́ طبعا بعد الدولة الدين صوصو أترى تعالوا طبعا كنت كنت سلام الفارس الفارس وتوتي عن الشيخ على التشروف الأخوان الذي يكون بموتنا تعالى وعلى لجوكين أتكالوا لهم بابا بكا àdúgbò àwọn àkáàdúrà tó wà ní kálí àti àwọn àgbàdúrà lẹ́sìn náà ní ìgbàgbé àbọ̀ àìmọ̀ àtàlẹ́ tí àwọn ọ̀dọ́ wa ká lè sọ pátá ní mo kí ẹ yẹ ṣe ọ̀sọ́lọ́mù àìsàn wọn àtúntò وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير كما قال وعمليات مليوني بيبيع في الدنيا نعم وقع السيف والتجاري سبحان الله وعمليات مليوني برحمته يا أخواني ní olórí àdúrí wa wọ́n ti ká tó wa dáadáa sọ pé yàrá tó lọ kálẹ̀. Bẹ́ẹ̀ni, bí o ti lè bẹ̀rẹ̀ nípa àlẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀. Nípa pàtàkì. Ìwọ́n dáwọ̀ kọ́ máa rí nù àdéhùn pé àà ìyẹn pàtàkì náà tó yẹ kó alẹ́ ìsọ̀láàbù sọ̀láàbù alẹ́ níyì náà àti bàbá rẹ̀ àbúrò àti bàbá rẹ̀ ìfà àti bàbá wọn ti ṣe kéde wọn. àwọn àti ìbéèrè wọlé fún níbi káàdé òsì ìlọrin tí wọn lọ ọba jáde bẹ̀rẹ̀ wọn mẹ́rin sọ nípa pípa lè pàtàkì náà lọ́wọ́ àtúnṣe ẹni pàtàkì ẹni pàtàkì náà lọ máa jẹ títa yọra yé ìyá ọmọ kìlìjà ìdíyà sí ìyá ọmọ kìlìjà ìsìláàrí ìdá fáfù nínú ìwáyà bí ìdá fáfù. ẹni tó lè yẹ pàtàkì kó tó lè fi islámù lè lè gba islámù yẹ pàtàkì lọ́mọ̀ọ́ sí tọ́ba ti mùsùlùmí náà lè pàtàkì ni o tó bá ti gbàgbọ́ yé ipò lòdì bọ́ lọ́wọ́ ló jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tá ìtàdé ní sọ́kọ́rọ́ ìjọba kan sí àwọn ọmọlú. yóò máa sọ fún ọbẹ̀ yìí pé aslim tẹ́sílà yóò sí kàwọ́ ọ̀rọ̀ ẹ̀jọ̀rọ̀ká ọ̀rọ̀ ẹ̀yìn. gba islam tó bá ti fẹ́ islam wàhálà òsì bá tóbu tiẹ̀ mọ́ kó sẹ́sì. gẹ́gẹ́ bọ́lá òsì kìí náà ní ìsọ́kọ́rọ́ àti ọlọ́run ẹni yóò ní darí ilẹ̀ dáadáa nígbà tó wò lẹ́sìn tí wọ́n dẹ̀ láwọn wò lè ilẹ̀ ilẹ̀ ọ̀la nígbà wọn ọlọ́wọ́ afọ ẹni láńdá ilẹ̀ mi. àkọ́kọ́ ni wípé ipò tó bíyàn ní kú sọ́ba jẹ́ sálápò tó jẹ́ ipò yẹn náà lọ́ọ́ máa wà ọba ti ṣe mùsùlùmí kó tó tẹ̀ máa ń ṣe láńdá tó ń gbà wọlé والله تعالى أعلى وأعلم وتصل في حديثنا الذكي إن قال عليه ẹ wá káfá wa tí wọ́n ti béèrè nípa ọ̀rọ̀ oṣù kọ́ńbù mọ́t èyí náà lọ kọ́ wà ní òṣèlú mọ́sílẹ̀. àpàjùlọ ní abẹ́ àdéhùn yẹn lọ́sọ yìí pé ọ̀rọ̀ ti olóòtú èyí ẹ̀tọ́ ó ti pé ta sọ́dà ọ̀dẹ̀ sọ́dà kọ́ sí pátákó bàtà oṣù sàrà yìí ó dẹ̀ ju sàrà yẹn pamọ́ hàtà láti àyẹ̀lẹ̀mú yẹn nínú wù mọ̀ ọ̀tún fi kùsì máa lò. wọ́n ti rú kọ́ọ̀tù yẹn ìjọba mùsùlùmí nìkan lọ́wọ́ àdìsọ́ pé náà nìkan lọ́wọ́ ìgbélé ìta àbúwáyé wọ́n wà tó mùsùlùmí. òun làwọn àfáàtì wa pàṣẹ ìdílé nínú àwọn àfáàtì wọn máa ń sàlàyé bọ́ọ̀rẹ́ ìgbà ìgbà wa wọ́n fẹ́ gbó lórí pé sánẹ́tù nìkan ní máa wáyé lẹ́yìn àbíyí ni wọ́n ti di orúkọ síra wọn ṣùgbọ́n wọ́n fi yíwa kó lè wáyé bẹ́ẹ̀ wọ́n á má pẹ̀lẹ́ rú wáyé bẹ́ẹ̀ wá kó lọ́ wà ní oṣù yìí lóṣù yẹn. ọ̀rọ̀ pọ̀ ilé bóòlù obìnrin tí lọ́dọ̀ náà mú sígun ni àbáwọn tó gbà wá ní ọ̀dọ̀ rẹ̀ kàlámù kẹfì ọ̀. nǹkan ìyẹn má tó bá bá tó ìbá rí ha tọ́jú sáré sọ̀rọ̀ ìlú kọ́rí ìsìmọ́lì ìkájà ìsọ̀lá àti ọ̀lọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkùnrin tí wọ́n ti rí ya táwọn àwọn àgbẹ̀ àkàrí ti wà bẹ́ẹ̀ pẹ̀lú pé ti táwọn àlàfẹ́ ìlú ẹ̀sìn ẹ̀fẹ́ àlàyé ìkùnrin tí wọ́n lè gbé lẹ́nu ìyẹn ọ̀sẹ̀ ìdákàrọ̀ ọjà àlùfáàtì wò lóòótọ́ ní ìdíjọ́ náà àti ọ̀rọ̀ kí wọ́n ìbéèrè kan wá látọ̀dọ̀ àwọn obìnrin. wọ́n ní obìnrin tí ń sọ fún ọkọ rẹ̀ títẹ̀lẹ̀ ní wọ́n ti tẹ̀lẹ̀ ní wọ́n sàlámọ̀ tí wọ́n fi ọlọ́kọ̀ ẹ̀rọ kó lè máa fi bẹ́ẹ̀ wọ́n máa sọ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ ti so wọ́pọ̀ rẹ̀ ìgbẹ́jọ́ bá wà bẹ́ẹ̀ ló kù ní ẹ̀ka tó wọ́n fi sáàbọ̀ yẹ wọ́n bá wọn ṣàtúnṣe rẹ̀. bákan náà ní ìbéèrè ní ìbéèrè tó bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ lè bá gbá rẹ̀ láti lè jọ pẹ̀ bí wọ́n ti rí rẹ̀ láàyè ẹ̀sùn fi jẹ́ bí yá. ṣé ilé bá kọ́ bá sọ pé kí wọ́n yá ọ̀nà òun gbá rẹ̀ ó ń kọ̀ọ̀kan ṣe lọ́mọ yẹn. fẹ́ ọ̀pọ̀ ọmọ ọ̀sẹ̀ ilé ẹ̀sìn kó lò lù kí ni ó lò ọ̀sẹ̀ ni ó lò tọ́ba tí wọ́n á sọ̀ sẹ́yìn ẹ̀dì yìí gbá rẹ̀ láti lè jẹ́ bí yá kótó lè má ṣe jọ ọmọ nínú àwọn ọ̀gáde ìjọ lọ ọ̀gbọ̀n wọn bá lọ́sẹ̀ lọ. Nígbà tó ní yóò tí ọkọ̀ bá gé sí tọ́wọ́ lọ pé ní òwe kò sáyè tó kóró fún. Ìgbẹ́ ọ̀gá jẹ ọmọbìnrin yẹn ni ọ̀. Ẹgbẹ́ wa ti sọ pé hàtà òsì rẹ̀ nílẹ̀ àti mọ́bólẹ̀ yẹn. Ẹgbẹ́ wa ti sọ pé hàtà yẹn lọ tọkọ yẹn máa fi yọ́dún. Èyí tẹ́ kọ̀ kọ́kùnrin òní yọ́dún tóbi ni ó ń sọ pé mo ti padà tọ́ ọ̀dà mo ti gbọ́ ẹ nígbà yẹn ni ọkùnrin kò yọ ọ́ ajáde pé kí ọ máa ja obìnrin yẹn ni tó kí obìnrin má ṣe bẹ́ẹ̀ lọ pé agbára láti lè fi jẹ ọkọ rẹ̀ ní ọwọ́ ọ̀sán àyà ọ̀sán àyà. ìjọba ìjọba àti